بسم الله الرحمن الرحيم وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اوفوا بالعقود وحلت لكم بهيمه الانعام الا ما يتلى عليكم غير محل الصيد وانتم حرم ان الله يحكم ما يريد اللهم bá wa nínú ayé alákòókò من سورة المائدة Ma'idah. ń ṣàlàyé fún wa nípa àwọn àdéhùn àti àwọn májẹ̀mú tá a dá pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká máa pín àwọn májẹ̀mú àti àdéhùn yìí gẹ́gẹ́ bá a ti ṣe ṣe àti má ti ṣe gbà lẹ́nu wa nípa ohun yòówù ìlàdéhùn yìí ti wáyé àbí májẹ̀mú lópin ìgbà tí ẹ̀rí ọ̀bá ti tọ́ka sí pé èèwọ̀ ni irú májẹ̀mú àbí àdéhùn bẹ́ẹ̀ pé kí mùsùlùmí ó pè é aya yìí gẹ́gẹ́ bó ti ṣe tọ́ka sí òdodo yìí bẹ́ẹ̀ náà ni sunnah anabi muhammad sallallahu alayhi wa sallam lónà tó tọ́ka sí òdodo yìí wọn nínú hadith etí imaamu bukhari àti muslim tí wọn gbé jáde nínú tírà wọn anabi sallallahu alayhi wa sallam wọn ni ma kanat min shartin laysa fi kitabillahi fahuwa batil wọn ni májàmú yòówù tó bá ti jẹ́ pé kò sí nínú tírà Ọlọ́run èyí túmọ̀ sí pé májẹ̀mú yóò wà lè dá tó bá ti lè takò tìrọ̀ ọlọ́run ayọ́kẹ́ májẹ̀mú kí májẹ̀mú lélẹ́yìn o torí ẹ̀ eléyìí tọ́ka sí pé májẹ̀mú tá a bá dá àdéhùn tá a ṣe tó bá ṣe déédéé pẹ̀lú tìrọ̀ ọlọ́run eléyìí wọn kì í sọ pé májẹ̀mú burúkú ni àti pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí tó bá dá májẹ̀mú àbóṣàdéhùn tí ò bá ti takò tìrọ̀ ọlọ́run bá wa pípé kó pé e. ó wá nínú hadith látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí imam abu dawud rahimahullah àti àwọn olùmọ̀mí gbé jáde anabi ni as-sulhu jaizun bayna al-muslimin illa sulhan ahalla haraman aw harrama halala kásàtúnṣe láàrin mùsùlùmí òǹtọ̀tọ̀ ni o báwọn mùsùlùmí tí èdè òyédè tó bá bọ́ sáàrin wọn àìgbọ́ra ẹni yé tó bá ṣẹlẹ̀ láàrin wọn ká ṣe àtúnṣe láàrin wọn ohun tó tọ́ ni àyàfi àtúnṣe tó lè sọ ntọ́jú ìwọ̀dẹ̀tọ́ àbí tí wọ́n sọ ìtọ́jú ẹ̀tọ́ dé ìwọ̀ ẹnikẹ́ni gbọ́dọ̀ ṣàtúnṣe lọ́nà tẹ́ fi wá sọ ìwọ̀dẹ̀tọ́ tẹ́ fi sọ di ìwọ̀ torí ẹ̀ àwọn baba alátúnṣe àgbọ́dọ̀ ṣàkíyèsí pé àtúnṣe tá à ń ṣe kò mú wa pé ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ lẹ́tọ̀ kò sì mú wa pé ntọ́lọ̀ wọn bá pè lẹ́tọ̀ léèwọ̀ àgbọ́dọ̀ mójútó lé ìbáyìí torí ẹ̀ káwọn á mọ̀ oríṣi méjì ni àdéhùn oríṣi méjì ni àdéhùn tá a gbọ́dọ̀ pè àkọ́kọ́ náà ni àdéhùn èyí tá a ṣe láàrin wa pẹ̀lú ọlọ́run ọ̀ràn ẹ̀ ní ká pé àwọn àdéhùn tá a ṣe láàrin wa pẹ̀lú ọlọ́run ọba tó ga ọba tó gbangban ẹlẹ́kejì òun náà ni àdéhùn tí ń bẹ láàrin èèyàn séèyàn àdéhùn tí ń bẹ láàrin èèyàn séèyàn àpèjúwe àdéhùn eléyìí tí ń bẹ láàrin ọlọ́run àti ẹ̀dá tó dá náà ni ọlọ́run bá sọ fún wa nínú al-Qur'an nínú suratul A'raf ọlọ́run ni wa idh akhadha rabbuka min bani adama min dhuhurihim dhurriyyatahum. وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين ọlọ́ni arántí kíkọ́ lọ́wọ́ bá ó ti gba àdéhùn lẹ́nu yín ó ti bá yín dá májẹ̀mú ní ìgbà tó kó gbogbo yín jáde láti inú bàràbàrà àdé baba ńlá wa anabi adam alayhi salam torí nígbà tó lọ́wọ́ bá dá gbogbo ẹ̀mí oníkálukú wa kó tó di pé wọ́n dá wa sáyé lọ́lọ́run ti dá ẹ̀mí oníkálukú wa màtọ́lọ́wọ́n á dá ẹ̀mí oníkálukú gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé ṣáájú níbi náà ti ń ṣe àlàyé ìtumọ̀ pípẹ́ ànábì Ìsá alayhi salam ní ẹ̀mí kan tó ti ọ̀dọ̀ ọlọ́wọ́n bá wá wípé wa ruhum min wípé níbẹ̀ yẹn ìgbà tọ́lọ́run dá ẹ̀mí gbogbo èèyàn tí wọ́n máa bẹ títí ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ọlọ́run á kó àwọn ẹ̀mí yẹn ó kó wọn pamọ́ sínú bàràbàrà di baba ńlá wa anabi adam alayhi salam àwọn aṣọ ń bẹ̀ yẹn kó àwọn olùmọ́ni ẹ̀mí anabi isa nìkan ni ó fi pamọ́ bẹ̀ ó fi sọ́dọ̀ rẹ̀ ìgbà tó ṣe tán tí ó da lọ́wọ́ afẹ́mi rẹ̀ ránṣẹ́ sí ara mariam alayhi salam tó ọlọ́run ọba ó kó gbogbo wa jáde látinú bàràbàrà di baba ńlá wa anabi adam alayhi salam ọlọ́run ọba wa ń bá wa sọ̀rọ̀ nígbà táwọ̀ ọmọ ibi tá a wà tá a tiẹ̀ mara wa tá a dára wa mà abíbólá wa dalọ́rántì so ọlọ́run ní òun ti bá wa dá mẹ́jẹ̀mú yẹn ní ìgbà táwọ̀ tí ì jẹ́ èèyàn òun kó wa jáde lẹ́mìí láti inú bàràbàrà di bàbá ńlá wa ọlọ́run ọba ọwọ́ mú wa jẹ́rìí lórí ara wa ó bi wa léèrè a sì jẹ́rìí wa ashhadahum ala anfusihim ó mú wa jẹ́rìí lórí ẹ̀mí wa wípé alastu bi rabbikum jẹ́ ìwà sẹ̀mí ni olúwa ẹlẹ́dàá yín tẹ́ ẹ gbọ́dọ̀ jọ́sìn fún bí. ǹjẹ́ mi kí olúwa ẹlẹ́dàá yín tẹ́ ẹ fòdodo jọ́sìn fún bí ọlọ́run ọba ti bi gbogbo wa léèrè báyìí. qalu bala shahidna gbogbo wa pé bẹ́ẹ̀ ni a subhanallah àti kèfèrí wa àti mùmíní wa gbogbo alájẹ́rìí bẹ́ẹ̀ ipò ajẹ́rìí pé wọ́n ní ọlọ́run wọ́n lẹ́lẹ́dàá wa ẹni tí a gbọ́dọ̀ fòdodo jọ́sìn fún ọlọ́run ṣe lélẹ́yìí wáyé òun rán yín létí nípa ń tó ṣẹlẹ̀ an taqulu yawmal qiyamati inna kunna kọ́mọ bá wa jẹ́ pé ń bọ̀ bá dijọ́ gbé ní alqiyama lẹ́yìn máa wá sọ pé inna kunna an hadha ghafilin àwọn ọmọ ń pelé yìí o àmọ́ ń pa rẹ̀ bó lẹ́sẹ̀ sọ njó la sọ njó la pa jẹ́rì torí kẹ́ ẹ má bàa sọ bẹ́ẹ̀ lọ́lọ́run sì rán wa létí látàyè ń bì so eléyìí mẹ́jẹ̀mú tá a ti bọ́ lọ́wọ́ bá dání gbígbà tá a bá délé ayé ọlọ́wọ́ bá láàmà àní jọ́sìn fún kàmí tó yàtọ̀ àbá ti rí nu ẹni tí ń ṣẹbọ sọlọ àbá ti rí nu wa ẹni tí ò tiẹ̀ kọ́ lọ́n kankan àbá ti wa ẹni tó tiẹ̀ kéde pé ọlọ́run ọba òun ò lè gbàgbọ́ a'udhu billah. bákan náà àwọn mẹ́jẹ̀mú lóríṣiríṣi tọ́lọ̀ ń bá àwọn ọmọ Ísírẹ́lì dà lóríṣiríṣi eléyìí tí wọ́n gbọ́dọ̀ pé tá a bá wà wò lápèjúwe nínú àwọn mẹ́jẹ̀mú eléyìí tí ọlọ́run ọba tó bá àwọn ọmọ Ísírẹ́lì dà. ولاني ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم اثني عشر نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار الله نداجي داجي àti bá àwọn ọmọ Israẹli àti bá wọn dá májẹ̀mú a sì gbé àwọn a gbé àwọn alá alámòjútó méjìlá dìde nínú wọn a gbé alámòjútó méjìlá dìde nínú wọn Ọlọ́run á ní mò ń bẹ pẹ̀lú yín o lópin ìgbà tẹ̀ ń bá ń gbẹ̀rún dúró májẹ̀mú tẹ̀ yọ zàká májẹ̀mú tẹ̀ gba àwọn aránṣẹ́ mi gbọ́ májẹ̀mú tẹ̀ ń fún wa májẹ̀mú tẹ́ǹsì ń ya ọlọ́run ọba lówó ní yíyá dáa ẹ̀ náwó sójú ọ̀nà ọlọ́run òsì tọ́lọ́run fẹ́ fowó ẹ̀ sí tábà wá pé bóyá wọ́n sọ pé iye tọ́lọ́run ti jẹ́ ọ́nì ta ni ọ̀bọ̀ gbà sọ ṣùgbọ́n ọlọ́run ọba torí pé kì í fẹ́ nìkan tó ṣe dáadáa sílẹ̀ láìsan lẹ́san ó fi ẹni tí ń náwó láti gbẹ́sìn ọlọ́run ọba ga ó fi wú ẹni tó yá ọlọ́run lówó ẹnì kan ò sì ní yá ọlọ́run ọba lówó kọ́ mọ́ gbà pé yóò tún gba àlékún lọ́dọ̀ ọlọ́run kìí ṣe lé o yóò gba àlékún ẹ̀san rere lọ́dọ̀ ọlọ́run ọba wa torí ẹ̀ tí wọn náà bá náwó sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ọba ńṣe lọ̀rọ̀ rẹ dàbí ẹni tó yá ọlọ́run lówó ó ò lè ṣàṣe ṣòfò ọlọ́run tẹ́ bá ṣe bẹ́ẹ̀ mo búra pé màá ṣe àforíjì àwọn àṣìṣe yín fún yín mo sì búra pé màá mú yín wọ táwọn akéré máa bu odò ń sàn lábẹ́rẹ́ eléyìí jẹ́ májẹ̀mú àpèjúwe májẹ̀mú tọ́lọ́run bá bá àwọn ọmọ Ísírẹ́lì dá tẹ bá wo gbogbo májẹ̀mú àti tó lọ́n bá gbogbo èèyàn dá àti tó bá àwọn kan lásán nínú àwọn èèyàn dá á rí i pé ńṣe ni gbogbo ẹni ṣe pẹ̀lú pé ká gbọ́ Ọlọ́run bá gbọ́ ipò nìkan náà ló lẹ́tọ̀ọ́ sí ká máa jọ́sìn fún kò yé ṣe nǹkan mi ká sì yọnu sí òfin rẹ̀ tó fi ránṣẹ́ àwọn àdájọ́ tó ti ṣe nípa ntí ọmọ ṣẹlẹ̀ ìdájọ́ tó sì ṣe nípa bá a ṣe gbọ́dọ̀ ṣẹ̀sìn rẹ̀ gbogbo eléyìí téèyàn bá ti lè mójútó èèyàn ti pé májẹ̀mú ti ń bẹ láàrin rẹ̀ àti Ọlọ́run ọba nù ṣùgbọ́n májẹ̀mú tọ́mi èèyàn máa bára wọn dá láàrin èèyàn séèyàn oríṣiríṣi ni o ó sì pọ̀ jọjọ kódà kò ṣeé ṣe wípé ká kà á tán májẹ̀mú àti àdéhùn tí máa bẹ láàrin èèyàn séèyàn ọ̀pọ̀ kọjá ń tà lè kà tán nínú rẹ̀ òun náà ni gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú fún mi léyìí kémi ò lè bá a fún ọ léyìí gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú fún mi léyìí kó o fi gba pààrọ̀ so eléyìí gẹ́gẹ́ bí káràkátà káràkátà àdéhùn ni láàrin àwọn èèyàn ẹ gbọ́dọ̀ pè kìí ṣe pé ńgbà tí bá sanwó ọjà tán ìwọ wàá túlẹ̀ kí ẹbí ṣe máa ti gbowó ọjà ẹ̀yin náà lè wá mú sampo lè fi hàn ẹni nǹkan yín báyìí ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ two two thousand ni tí wọ́n bá rà lọ́pọ̀lọpọ̀ wọ́n sì kó two two thousand fún ọ lọ́nà two thousand wọ́n two thousand pieces wọ́n wá kó two thousand fún ọ lọ́nà two thousand èló nù náírà two million wọ́n wá ní owó rẹ̀ lọ́ba túlẹ̀ lọ́ba túlẹ̀ ó nítorí à ọlọ́run lọ́mọ ọjọ́ tí irú owó yìí ó tó tún tẹ ọ lọ́wọ́ awfu bil uqud ẹ pé àdéhùn síbò ọjà ni wọ́n gbà wọ́n ti gbowó kọjá fáwọn náà torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni àìmọye èèyàn náà tó sì gbọjà tí ọ̀sánwó ńkọ́ wọ́n supply rẹ̀ wọ́n kó àwọn trailers ọjà wá wọ́n kó sínú warehouse ẹ̀ wá sanwó ọjà ọ̀ta ẹ ṣe sùúrù fún wa ó sì fi ta gbogbo ẹ̀ tán lọ́ba túlẹ̀ o lè sá mọ́yàn lọ́wọ́ o lè sá mọ́ lọ́wọ́ lọ́wọ́ dandan ni kó o pé májẹ̀mú àti àdéhùn tí ń bẹ láàrin rẹ̀ àtàwọn èèyàn nínú rẹ̀ náà ni ní tí wọ́n yáàyàn lò lórí owó wọ́n yáyàn lò lórí pọ́ọ̀sánwó bí ilé wọ́n yọ ọ́nlégbé lórí pọ́ọ̀sánwó ẹ̀ wọ́n yọ ọlọ́kọ̀wọ̀ lórí pọ́ọ̀sánwó ẹ̀ wọ́n yọ ọgbé lórí ọ̀kadà lórí pọ́ọ̀sánwó ẹ̀ wọ́n yọ ọlọ́kadà gùn lórí pọ́ọ̀sánwó ẹ̀ gbogbo eléyìí ọ̀sánwó rẹ̀ ọ̀sánwó ẹ̀ nígbà tí bàbá ń lé tó fọ́n lé ó fọ́n lé tó dáa òjò ìpààyàn nù ẹ̀ ó fọ́n létọ́ dáa eléyìí tó ṣe pé atẹ́gùn burúkú kì í sáwọ̀ bẹ̀ kọ́ wa yọ lẹ́nu wọ́n fọ́n létọ́ dáa kọ́ máa rin wọ́n náà sanwó tọ́ dáa sanwó fún bàbá ńlẹ̀ nítorí pé ìgbọ́ra ẹni yé àdéhùn tọ́jọ́ wà láàrin onípò ọmọ sanwó lóṣooṣù ìgbọ́ra ẹni yé àdéhùn tọ́jọ́ wà láàrin onípò ọmọ sanwó lọ́dọọdún kí ló dé tówó ti wá tán owó ti jó tán ìwọ òsì kúrò nù ilé sanwó fún bàbá ńlẹ̀ torí pé njẹ́ ìjọ fẹnu kò lé lórí nu pé àdéhùn ìwà sí pé wọn tó wọlé bá tó san tán láwọn àyàn lẹ̀bẹ̀ ẹ bá ń ọ̀sán o tún bẹ́ẹ̀ bẹ̀ lọ́dún yìí tún ní sábà tí jẹ kò kúkú náà ni ara ara ló ń jẹ tá ó lọ sọ́dọ̀ ẹni tí ń ta oúnjẹ onípọn bọta rice àtẹwà dòdò macaroni wọn tún bá fi susi gbogbo ntọ́ sáré pé wọ́n tò kalọ̀ sánú wọn bọ̀ tó sùn wọ́n ní wọ́n fẹ́ sí kí wọ́n fi panla sí kí wọ́n fẹ́ràn sí kí wọ́n fi wàrà sí inú kan wọ́n sì bọ́ ta gbogbo ẹ̀ wọ́n á sírò owó wọ́n lówó yín eight hundred naira ní eight hundred kò tẹ̀ mo rò kó ti wọ one thousand ẹ tún mú kóòkù wá kóòkù ńlá subhanallah ó sì jẹun tán wọ́n níbo ni wọ́n ti ń fọwọ́ ń bí nínú àtẹ́bá ti ẹ̀yìn bì ní ọkọ̀ ó tiẹ̀ dábàá ẹ bá mi wọ́sẹ̀ ọ̀sẹ̀ wà ń bẹ̀ ọ̀fọwọ́ tán ó ṣe kí ni ó túlẹ̀ ni subhanallah ntẹ́yìn ẹ̀ tiẹ̀ nu fa ṣé eyín sẹsẹ nídìí kí wọn ṣe pè fún ẹ mọ̀ kó ti jẹ́wọ́ ó ti jẹ́wọ́ torí o kó onú ọ wá sanwó ẹ wọn á ní sanwó tó jẹun ó ní àà àà irú ìròyìn irú ìrò àwọn èèyàn pin wo ni wọn ò rú ọpin torí bí wọn ṣe ṣe nù ẹ bá jẹun tán wọn ò tù lẹ awfu bil uqud ẹ má jàǹbá Ọlọ́run ọba kò fẹ́ jàǹbá ọ̀pọ̀lọpọ̀ nínú ṣe pé ó gun ọ̀kadà wọ́n sì gbé débi tí ń lọ wọ́n á sọ pé sáwọn kó mo ti sọ fún ọ pé tá a bá débẹ̀ nílò ọba gbowó wa ibi tó ẹ wí bẹ́ẹ̀ bàbá ó ṣe bí bàbá rí ni àṣé ibi tó ti sọ kálẹ̀ èèyàn lè fi bọ́ sódì kejì lọ́hùn mọ̀ bọ̀ ṣẹ́jú mẹ́ta náà ni mọ̀ ń gbowó wa fún un ó sì bẹ̀rẹ̀ sí ní kọjá ó bẹ̀rẹ̀ sí sọdá láì kíní láì kejì láì kẹta ó ń ti ah, bàbá kan àìmọye bàbá tó kúrú tọkọ tó subhanallah ìjàmbá nù ọlọ́run ọba ọ̀fẹ́ ọlọ́run ọba ọ̀fẹ́ awfu bil uqud abẹ́ni tí ò tiẹ̀ sọ wípé wọ́n lọ gbowó fún ọlọ́dọ̀ ẹnìkan tó ní tòun bá ti sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì sọ̀kalẹ̀ báyìí wọ́n bá bẹ̀rẹ̀ sí parapòrò ṣé pé mowó yìí lé ọmọ kó wọn mowó kankan lọ́fà gbogbo eléyìí ìjàmbá ni awfu bil uqud wà á san bọ́ọ̀ bá san láyé wà á san lọ́la al-qiyam torí ẹ̀ gbogbo nǹkan ti jọ lágrímẹ́ǹt lórí rẹ̀ a gbọ́dọ̀ pè bákan náà aqdu rahan wọ́n yáwó ẹni tí wọn ayọ lówó sọmọ kó náà bá sọ pé in kuntum ala safarin wa lam tajidu katiban farihanun maqbuda tẹ bá wọn ayáwó ọlọ́ọ̀ni ẹ̀kọ́ lẹ̀ nínú tó sì tún yẹ kẹ́ ẹ ṣe òun náà ni arọ́hàn kó o fi nǹkan dúró kó o fi nǹkan dúró kì pé àpò agbára gbọ́gba gbàgbọ́ ìyún tó bá ti jẹ mọ́rọ̀ owó ẹ fi sẹ́gbẹ̀ẹ́ kan òfin ọlọ́run wàá fi nǹkan dúró èlò lọ́ọ́ fẹ́ yá wọ́n fẹ́ yá hundred thousand kò burú kí ló ní tó wọ́ọ̀tì hundred thousand ó lò nílẹ̀ kan òun rà ní fifty thousand bọ̀tán máa fẹ́ tà ní ìsìn tí yẹn bá tọ́lọ́mù bá fún yẹn sáà wọ́n lè rà tó one fifty ẹ sì lọ wo àwọn tí wọ́n máa válù nǹkan wọ́n wò pé àlódodo bọ́lọ́mù bá sẹni tí ó rà wọ́n lè tà tó bẹ́ẹ̀ kò burú gbèwè rẹ̀ wá kọ́ wá fi dúró ọgbọ̀n hundred thousand sọmọ pé ìwọ tó fún yàn lówó ọkàn tiẹ̀ náà balẹ̀ òun náà tó gba owó ọkàn tiẹ̀ náà balẹ̀ ọkàn rẹ̀ ó balẹ̀ ń pa pé wọn ò ní fẹ̀sùn olè kàn án nígbà tó ti gbowó làárí mọ́ àbùrọ̀ pé ẹ fẹ́ máa rí njojúmọ́ nígbà tí èsì pé ìwọ̀fà ni so ebó ti fi nǹkan kan sílẹ̀ nítorí fi lélẹ̀ yẹn nígbà tásìkò àti sanwó bá tó tí ọba san ẹ tà ẹ sì yọ owó tiyẹn kù chẹ́ǹjì fún ìwọ náà kan tí ó balẹ̀ kò ní sínú wípé bóyá ìkọkùnrin ọmọ ayé máa ń serú ẹ̀ wọ́n máa máa kóyàn lówó sálọ kò ní sí lọ́kàn rẹ̀ so ó ti wá sọ wípé òun gbéwèé lébọ̀ ó sì ti gbowó awfu bil uqud kò bá gbéwèé wa mọ́ kò bá gbéwèé wa mọ́ kódà ó ti ẹ̀ gbéwèé wa ó fi hàn yín ó ní kẹ́ ẹ̀ wò sẹ́rí kọ́jẹ̀ ni o kò burú èmi náà fẹ́ ní fotokọ́pì lọ́wọ́ lọ́ba túlẹ̀ pé original ní gbé fún yín àmì mi fẹ́ ní photocopy lọ àti photocopy àti original kò bá wa mọ́ ṣé ẹni tó ṣe bẹ́ẹ̀ sówó ọ̀yọ́ a ò fò bìlà ọ̀kọ́ ẹ pé àdéhùn tẹ́ ẹjọ́ sí. ìwọ náà wọ́n ti fi nǹkan dúró lọ́dọ̀ rẹ rọ́hàn nígbà tí wọ́n á fi dúró lọ́dọ̀ rẹ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọ́ ṣọ́ọ̀bù lórí ilẹ̀ ni pé after all wọ́n kò fi dúró ni ẹ̀ ń gbà tó bá pọ̀ a ọ̀daràn ni ọ awfu bil uqud ilẹ̀ yún yóò wà ní gbàǹdùkú rẹ̀ títí tí wọ́n fi ṣe kínni tí wọ́n fi sanwó rẹ̀ àbí tí wọ́n bá san kẹta ọwọ́ ni ẹ àlè máa wo lẹ́ran jẹ́mi ọmọ adáko bẹ́ẹ̀ rárá o kò sí nínú agreement yìí kò sí nínú agreement kì í ṣe pé nítorí pé ilẹ̀ tí wà lọ́wọ́ rẹ̀ ni wọ́n àmọ́ wá san lọ́wọ́ àmọ́ á lọ lọ́ọ́ lọ́ọ́ máa ń bẹ́ẹ̀ ikú kọ́dà gan lẹ́sìn ogún àpò àgbàdo la rí mbẹ nínú kíni ta ló ní sọ ọlọ́run ọba ọ̀fẹ́ jàǹbá àmọ́ tó bá yẹ pé tí fi dúró ní tí fi dúró ni mọ́tò sì ń bùkátà kẹ́ ẹ máa wọ́ọ̀mù ẹ̀ nítorí pé ó ní lẹ́yìn ọdún méjì lòun tó sanwó sáà lè fi ká máa méjì tí ò ti ní di ìgbà tó ṣe pé ẹ̀yin ọmọ arepo sí láti wọ́ọ̀mù ẹ̀ àfi tó bá yẹ kó ní ọmọ mi po wá tẹ́ fi máa wọ́ọ̀mù ẹ̀ só burú lábẹ́ òfin ọlọ́run wípé nítorí pé ẹ̀ ń ro epo sí kẹ́yìn náà máa gùn ká torí pé nínú òfin wọ́n sọ yìí tó bá jẹ́ pé ẹranko tó lẹ́mìí ni ló bá fi dúró kò burú nígbà tó bá ti jẹ́ pé wọ́ọ́ tí wọ́n fi nǹkan yẹn dúró lọ́dọ̀ rẹ lọ́ọ́ máa bọ́ ẹranko yẹn kọ́ má bàa kú kò burú kọ́ ọ máa gùn nítorí bíbọ́tọ̀ ń bọ́ ẹranko tó bá sì jẹ́ ẹranko tó ní wàrà ni kò burú kọ́ ọ máa fún wàrà rẹ̀ nítorí bíbọ́tọ̀ ń bọ̀ kò burú kọ́ ọ máa gbẹ́rù lé lórí nítorí bíbọ́tọ̀ ń bọ̀ mo rò pé yé wa torí pé wọ́n lọ ń bọ́ ẹranko tó bá fẹ́ ẹranko lẹ́ẹ̀mẹ́sẹ̀ gbé wá fún ọ ebó kú wọ́n wá bà lẹ́yìn ọdún kan sàmáwọ̀ lọ ń bọ lòdì ó kú torí rẹ̀ látàrí bíbọ́ tó ń bọ ìwọ náà láǹfààní kọ́ máa ṣe kínni kọ́ máa gùn kọ́ máa fún wàrà rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ síbẹ̀ ni mọ́tò èsì bẹ́ẹ̀ mọ́tò mọ́tò yàtọ̀ nítorí pé tó bá ní ọmọ ogun mọ́tò mọ́tò lè bàjẹ́ ẹ̀sìn ò sì lè bàjẹ́ tọ́lọ́mùbá kọ́kọ́ tó ọkọ ẹ̀sìn tó yóò kú náà ni wọ́n gbé sọ́dọ̀ rẹ̀ wọn gbé sọ́dọ̀ rẹ̀ àmọ́ mọ́tò ń tiẹ̀ bóun bá kú wàhálà ni torí nìta bá sọ pé sin kú a lè fi hàn pé kú àmọ́ mọ́tò kú gbọ́dọ̀ ẹ gbé lọ tó fi kú tó bá lọ fi mọ́tò lásìdẹ́ǹtì ńkọ́ ọ̀gbọ́n àyàn wọn gbọ́ ni ibi tó ń ti ń wà á engine knock tá ní gbèsè fi mọ́tò lẹ̀ lójú kan náà kọ́ máa sanwó epo tá fi máa wọ́ ọmọ àbí kó wàá máa ṣe sàárà rẹ̀ kẹ́ ẹ fi máa wọ́ọ̀mù ẹ̀ ẹgbẹ́ táyà òkè kí táyà ọmọ tún di dìdìrín táyà ọ̀ tí ó wà á di rọ́bà lásán ẹgbẹ́ òkè gbogbo ohun tí ò ní jẹ́ kí wọn náà du ẹni tó jẹ gbèsè ọ̀gbọ́dọ̀ sí. bákan náà nínú agreement tí ń bẹ láàrin àwọn èèyàn tá a gbọ́dọ̀ pé òun náà ní fífẹ́ ni fífẹ́ rẹ ni ẹni tó bá fẹ́ yàwó nísìnyí wọ́n fọ́ níyàwó lórí pé iye báyìí lọ́sàn-án ní sọ̀dáàkì rẹ̀ awfu bil uqud àgbọ̀dọ̀ pé kìí ṣe dandan kó jẹ́ pé níbi tí a ti so igi náà ló ti rówó dalẹ̀ kìí ṣe dandan so àmọ́ ti mọ iye tó fún ní sọ̀dáàkì ẹ gbọ́dọ̀ pé má jẹ̀mú yẹn yàtọ̀ sí bọ́pọ̀lọpọ̀ sí máa ń ṣe tó bá ti fẹ́ yàwó tán tí yàwó ti wọlé kọ́bọ̀ tó bá tún sọ̀rọ̀ yóò tún fọ́ lẹ́nu subhanallah ìjàmbá wọn pé lẹ́yìn awfu bil alẹ́ nìkan sọ pé sọ̀dáàkì kí lóun tún fẹ́ san ẹ̀ lóbìnrin tó ti ẹ pé kí ló tún sẹ́kù láìláì lọ́nà sẹ́mi kíkọ̀ dábẹ́ ó ń jàǹbá nìyẹn torí ẹ̀ ló ṣe jẹ́ pé á padà rí pọ̀ dáa púpọ̀ dáa púpọ̀ pé tí ọkùnrin tó bá lágbára láti kó sọdá kílẹ̀ níbi tí wọ́n ti so èyí lọ dájú àbí òye wa táwọn pè lẹ́yìn tá a kó mi tán kíní kan tún ṣe kíni kíní kan rùn because lásìkò yẹn kódà tó bá yẹ pé two thousand ní ọba fún un àti dàálẹ̀ kò ní ro lójú tó bá sì jẹ́ pé times ten rẹ̀ ni àti dàálẹ̀ kò ní ro lójú sọ́yìn pé ti ń wá kò tí ì bọ́ sí lọ tó bá di pé ìyàwó bọ́ sí lọ nírọ̀lẹ́ yìí ó wá sàdé inṣàlá inṣàlá máa fún inṣàlá lọ́la bọ́la ṣe súnmọ́ ni o tí wọ́n máa ní sọ̀dá kí n kọ pé ẹ dákun mi ní fẹ́ kẹ́nìkan yọ mí lẹ́nu mo sọ pé màá san á subhanallah bọ́ọ̀mù yẹn ṣe rí nu torí ẹ̀ ló ṣe jẹ́ pé ń tọ́ dáa jù oníkó àsìkò tí wọ́n tó wọ́n so igi lọ́wọ́ kí wọ́n fẹ́ fún sọ́dà kó kálẹ̀ ẹ àjọ àsọyé pọ̀ àfẹ́ sọ àwọn tó san ní ìsìnká pọ̀ fún so ọ ẹ ọ̀dà inshallah aláfẹ́ tí wàyà fẹ́ gbọ̀ torí pé àwọn ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ púpọ̀ téèyàn ó sì fẹ́ẹ́ máa bẹ́ẹ̀ lómi ìsúnkún lórí fóònù tẹ́ pé ọkọ ti bó lójú ó ti pcc rẹ̀ so ọ eh, wá tó bíi oṣù mélòó so lọ́ba lòun ò ní interest nínú rẹ̀ mọ́ ọkùnrin nínú fa ò ní interest nínú rẹ̀ mọ́ ọlọ́mọdé ọjọ́ ọ̀kan nínú àwọn tánàbí sallallahu alaihi wasallam tó làánà. wọ́n ní la'ana Allahu dhawaqina wa dhawaqat àwọn olùtọ obìnrin wò nínú àwọn ọkùnrin ọlọ́run làánà wọn àwọn olùtọ́ ọkùnrin wò nínú àwọn obìnrin wọn ti ilé ọkọ kan bọ́ ọkọ kan ilé ọkọ kan bọ́ ọkọ kan ọlọ́run làánà wọn yóò máa kan lẹ̀ fẹ́mi kọ̀yàwó kan lẹ̀ fẹ́mi kọ̀yàwó kan níjọ́ tó ń so yìgì àwọn bàbá tí wọ́n jẹ́ bàbá ọmọbìnrin àwọn ń wo pétọ̀ má dọ́ yẹ pétọ̀ ọmọléèwé ni kò ní nǹkan kan nígbà tó ti lóun máa fún ìyàwó onísọ̀dá àkìtì ẹnu àwọn bá jọ kò lé lórí àwọn ò tiẹ̀ wípé àwọn fẹ́ tanná wo àárín yẹn ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọkọ̀ ọ̀lẹ̀ láìsàn kọ́bọ̀ sunkún lórí fóònù sọ́dà bẹ́ẹ̀ wọn náà máa fi rora rẹ wò pé ìyá rẹ àbúrò rẹ ni àǹtí rẹ ni àbúrò ìyá rẹ ni ẹ̀gbọ́n ìyá rẹ ni àbúrò bàbá ẹ ẹ̀gbọ́n bàbá ẹ ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún ṣé ó dùn mọ́ torí a gbọ́dọ̀ ṣàbòsí o Ọlọ́run òbí wa léèrè gbogbo ń tàǹsí láyé kò sí kankan tí ọlọgbẹ torí ẹni tó ti dáa jù ẹ máa ń so igi mú sọdá kíkó kalẹ̀ kárí darí tí ọba wa rówó dàálẹ̀ tí ọba rówó dàálẹ̀ tó bá ṣeé ṣe ká mọ sábàbí rẹ̀ yóò da. sábàbí tí òjò rówó dalẹ̀ yóò dá because ẹni tí ò rówó sọdáàkì dalẹ̀ ẹ dákun sí ò lè bọ́ yàwó gbogbo àárín yẹn yẹ ká because kọ́ mọ̀ jẹ́ pé a kàn lọ fọmọ ọlọ́mọ ta tẹ́tẹ́ ó lè jẹ ó lè má jẹ torí ẹ̀ ó sì jẹ́ pé ìdí tó òfin ní lè san sọdáàkì ṣé a lè máa ó lóun ò rò pé ẹ lè máa á pé tó àrò pé ó lè fẹ́yàwó fact nìyẹn because tí ó bá padà wọlé rẹ̀ tí ò lè bọ́ ńkọ́ bóyá eh, ibi tó ń ti fẹ́ gbowó eh, ọjọ́ tí àwọn ń so igi sí ibáyìí àwọn ń tì wọ́n ṣiṣẹ́ àbí kinní kan lọ́fà so ṣé eh, ó sì ọdọ lójúpọ̀ olówó ń ó lọ́dọ̀ lójúpọ̀ olówó ń bẹ́ẹ̀ èlò lọ́wọ́ àfọ̀n ẹ̀yìn ẹ̀ jẹ́rìí ó ni ní twelve thousand something like that ah ah, ah ma something like that èèlò gan ni wọ́n sọ pé yé báyìí khalas ẹ̀yin ẹ jẹ́rìí sí torí àìbá àmà ọlọ́run ní jẹ́ ká rí tùkà o tí tùkà bá ṣẹlẹ̀ sẹ́yìn máa pé ní ti gbogbo àǹfààní pẹ̀yìn jẹ́rìí náà ní ti gbogbo yóò fi mùnú sọ́sàn sọ́dáàkì fún ọkọ tó di kọ́kọ́ lẹ̀ kọ̀sán gbogbo kórìbọ́nù lẹ̀ á tu tí ó fi sanwó àwòfó bil-uqud àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé gbogbo ohun tí èèyàn bá ti gbà kóhun àtẹlómi ọjọ́ táǹkókó gbogbo ohun tí nǹkan wọn bá já sí ọgbọ́dọ̀ forí ọgbọ́dọ̀ tẹrí gbà ìwọ lọ náwó tẹnìkejì tẹnìkejì náà náwó sí ọ ẹjọ́ táǹkókó gbogbo ohun tí ọba wa dà ọgbọ́dọ̀ tẹrí gbà òkè jẹjẹjẹjẹ lọlọjà gbọjà rẹ kalẹ̀ wọlọlọ fẹẹ rà. nígbà tó ti tẹ́wọ́ gbà tó náà ti náwó tó tẹ́wọ́ gbọ́wọ́ rẹ̀ so gbogbo ntí ọba bí ọ gbọ́dọ̀ gbà jẹ́jẹ́jẹ́jẹ́ ni bàbá ńlẹ gbélé rẹ̀ kalẹ̀ wọ́n lọ ló wọ̀ ilé tó tiẹ̀ fẹ́ gbé ganu ilé tó ń ti lálàá látijọ́ inú kò burú so ìgbà tó ti ní wù ọ gbé ajẹ́ pé kí ni gbogbo ntí gbígbé lẹ́yìn tí ọba bí ọ gbọ́dọ̀ gbà jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́mọ wa wọ́n lọ lọ fẹ́fẹ́ ẹ kíníkan lálábàápọ̀ ẹwà rẹ ẹ kíníkan kò burú bàbá rẹ̀ sì ní tọ́ kúkúrú bó bá ti mọ̀ pọ̀ ọ̀fẹ́ ó sì ní ọ̀fẹ́ ẹni tó bá máa ń fẹ́ arẹwà arẹwà obìnrin kì í mọ̀ pé sọ́dà kí rẹ̀ wọ́n rà àmì gan ti máa kò burú wọ́n bá ní ẹ̀sán lọ́ba ń tàdí mẹ́yìn sọ́tọ́ torí awfu bil uqud ọlọ́ni yá ayyuhal ladhina amanu awfu bil uqud ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa pé ògbóǹtẹ̀yìn àtẹlómìn ìbàjọ táǹkókò àbá àárín yín àtọ́lọ́hún bá aládéhùn yẹn bá wà ẹ gbọ́dọ̀ pé ìdí ni wípé àdéhùn ó lágbára àdéhùn tẹ́ rí yẹn ó lágbára ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà là ń ṣàdéhùn táwa ti gbàgbé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kì í ṣe gbàgbé ọlọ́run sì bi wá léèrè nípa gbogbo ní torí ẹ̀ ọlọ́run sọ nínú àyà mi nínú suratul Isra ó ní wa awfu bil ahd innal ahda kana mas'ula ẹ máa pé àwọn àdéhùn yìí o nítorí gbogbo àdéhùn tẹ́ ẹ bá ṣe láyé yìí lọ́lọ́run obìnrin lè rìn parí ẹ máa pé àdéhùn yín torí gbogbo àdéhùn tẹ́ ẹ bá ṣe pátá láàbìyín lè rìn parí torí ẹ má lérò pé nígbà tá a bá ti sàdéhùn ti parí nu ìwọ sì ti mà wípé ò ní pé àdéhùn yun ó wà máa dásà fàdéhùn ọlọ́wọ́n bá ní kì í yẹ àdéhùn yẹn á máa yẹ eléyìí ṣe excuse tẹ́lẹ̀ náà àdéhùn ọlọ́wọ́n bẹ́ẹ̀ yẹ kọ́lọ́wọ́n bó tó sọ fún ọ pé pé àdéhùn torí pé òun ó bí ọ léèrè nípa àdéhùn sọ wá sọ fọlọ́njọ́ gbẹ̀ndẹ̀ alikiyama pé àdéhùn tiẹ̀ ní eyẹ ọkàn ní ká àdéhùn ni à bóòlù yẹn ṣe fẹ́ sọ bẹ́ẹ̀ torí ẹ ọ gbọ́dọ̀ pé àdéhùn láàrin rẹ àtẹnitẹ bá jọ sàdéhùn nínú àwọn àdéhùn òun náà làwọn àdéhùn tí máa bẹ láàrin mùsùlùmí àti kèfèrí tuntun pé kèfèrí lòun mùsùlùmí nìwọ nínú ìgbésí ayé èèyàn kì í dictate ikú àfirú èèyàn báyìí ńlájọ gbèlú àfirú èèyàn báyìí lájọ gbàdúgbò àfirú èèyàn báyìí lájọ gbélé kàlà nítorí pé ọlọ́run dáhùn èèyàn lóríṣiríṣi ó dẹni tẹ́ ń jọ ń ṣẹ̀sìn kan náà ó sì dẹni tẹ́sìn yín ọ̀jọ̀jọ̀ ra wọn àǹfààní jọ́mi èèyàn sì máa wá lọ́dọ̀ ara wọn kìí ṣe dandan kó jẹ́ pé ó wà àwọn tẹ́ ń jọ ń ṣẹ̀sìn kan náà lọ́wà ní gbogbo ìgbà àbí bẹ́ẹ̀ kọ́ ni nísìnyí òṣìṣẹ́ ọwọ́ nìwọ osisi ọwọ́ ni ọ òun kan lé ẹni tó sì fẹ́ bẹ́ẹ̀ yẹn ń sẹ́ yéé ṣe mùsùlùmí ó sì pè ọ́ ṣiṣẹ́ lọ́ba sọ pé ńgbà tí ti ṣe mùsùlùmí ò ní bá ṣiṣẹ́ náà pé ibi tí ó pọ̀ ńlọ kọ lẹ́tà sí òun ní kíákíá ni ó sì wáá bẹ́ẹ̀ náà ni ẹni tí mùsùlùmí ẹni mùsùlùmí pè ṣiṣẹ́ ńgbà tó débi iṣẹ́ yẹn wọ́n á rí wọ́n wo pé ńgbà tó ti jẹ́ mi ní lè ṣiṣẹ́ yẹn kò burú tí ó jẹ́ iná lọ bá DHL dé torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀ríkà àǹfààní ti ń bẹ láàrin àwọn èèyàn àǹfààní ti ń bẹ láàrin wọn ọkọjá kọ wá sọ pé nítorí pé léyìí báyìí kì í ti ṣe mùsùlùmí o ò ní bẹ́ńsẹ́ o àbí òun náà nítorí pé kì í ṣe ọmọlẹ́yìn pọ́ọ̀lù tiẹ̀ ò ní gbaṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ó ṣe rẹ̀ ìyá ni ọjọ́ kú. torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo èèyàn láyé àǹfààní ẹnìkan máa bẹ lọ́dọ̀ ẹlòmíì náà ni ìgbà tá a bá sì ti mà bẹ́ẹ̀ báwo láwa àṣejọ máa ṣe báwo láṣejọ máa ṣe lópin ìgbà tí ò ti jẹ́ pé ilé ẹbọ ni wọ́n ní kó wá bá wọn kọ́ ilé ẹbọ wọ́n ní kó wá bá kàn ibi tí wọ́n ti ń ṣe ẹbọ sọ́lọ̀ ni wọ́n ní kó wá bá wọn kó wá bá wọn kùn ìgbà tí ò bá ti ṣe bẹ́ẹ̀ kí ni wàhálà torí ẹ̀ àjọṣepọ̀ mùsùlùmí àtẹ̀ntì ìṣe mùsùlùmí ó ṣe kádìhùn ṣe kádìhùn tọ àdéhùn tí máa bẹ láàrin mùsùlùmí àtàwọn tí èso mùsùlùmí ó pín sọ́nà mẹ́ta àdéhùn láéláé láéláé àdéhùn kejì òun náà làdéhùn tá a là a là pé báyìí báyìí báyìí báyìí ni ó rí àdéhùn kẹta òun náà làdéhùn tá a là a kàn sọ́ọ̀lẹ̀ ni ní sangiliti àdéhùn láéláé kọ̀tọ́ o kọ̀tọ́ láàrin mùsùlùmí àti kèfèrí wípé a ṣe àdéhùn fún yín pé láéláé kò ní sí gbólóhùn asọ̀ láàrin wa láéláé kò ní sí gbọ́nmi sí omi òtó láàrin wa láéláé kò ní sí kọnukọhọ láàrin wa mùsùlùmí ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ torí tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ ẹ ti bà jihad jẹ́ nu òye wa ẹ ti bà jihad jẹ́ torí àṣírí lákọọ́lẹ̀ rí nínú òfin Ọlọ́run nígbà àwọn mùsùlùmí sọ pé láéláé o alágrímẹ́ǹtì pẹ̀lú àwọn kòfáà nípa ànítọ́ wọn àní tọ́ wọn àwọn náà sì gbọ́dọ̀ tọ́ wa láéláé àwọ̀ àgbọ́dọ̀ nírò agreement bẹ́ẹ̀ nítorí wípé àsìkò kan ó lè gba pé ká ní agreement ká fìjàlẹ̀ kó sì tún dásìkò míì ká rí ẹni tó pè wá ní kájà so àmọ́ kí wọ́n kọ agreement peace agreement wípé forever and ever àwọ̀ torí tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹ ti bà nǹkan kan jẹ́ nínú tọ́lọ́wọ́n bá fi rán anabi wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí wọ́n ń pè ní kíni aljihad ẹ̀yin sì ti mà wípé jihad yóò máa ṣẹ́kù ìsì ń bẹ tíjọ́ gbẹ̀ndà alkiyama kò sí tó parí kò sì ní parí láéláé torí ẹ gbogbo agreement tábà wá ní pẹ̀lú àwọn tí èsè mùsùlùmí tá agreement wọn jẹ́ agreement láéláé ẹ̀ nítọ́ wa láéláé àwọn náà nítọ́ yín láéláé kò gbọ́dọ̀ síjà láéláé eléyìí irọ́ lásán ni. kò lè láéláé sọgbà táǹfààní ń bẹ lọ́dọ̀ ara yín tẹ́ fẹ́ gbà lọdọ ara yín ẹni agreement ten years ó sì wà renewable tàbárí kó àǹfààní ń bẹ nu ká renew rẹ̀ kò sáǹfààní nu ká renew rẹ̀ kálukọ́ fọ́ọ̀mù rẹ̀ sọ eléyìí ń jẹ́ bá wọn. tọ́ àdéhùn eléyìí tá a là bí bùkátà wa ti ṣe wà kò burú. kò burú lópin ìgbà tí bùkátà wa bá wà fún pé ká ní agreement lórí rẹ̀ gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wa sallam bó ṣe ní àsọyípọ̀ pẹ̀lú àwọn kèfèrí Mẹ́kà ní ìgbà tí wọ́n ṣe sulhul Hudaybiyah lórí pé àní jà má fọdún mẹ́wàá o àfọwọ́jà bọ́lẹ̀ láàrin wa àtàwọn kèfèrí fọdún mẹ́wàá eléyìí àdéhùn tá a là ní pé títí ìgbà báyìí kò tún àmọ́ bẹ́ẹ̀ wọ́n tún wá sọ báwo la máa ṣe láàrin ọdún mẹ́wàá yìí mẹ́nìkan nínú wa tó bá fẹ́ lọ sọ́dọ̀ yín pò ń fẹ́ di kèfèrí àní dádúró mẹ́nìkan nínú yín bá sì ń bọ̀ wá sọ́dọ̀ tiwa pò ń fẹ́ di mùsùlùmí ẹni ká dádúró ọ̀dà àníjọ́ wà rìn wa wọ́n là so eléyìí kò sí tó burú mẹ́ a sì lè ṣe àdéhùn pẹ̀lú àwọn kèfèrí lọ́nà tó jẹ́ pé àní là àní sọ pé ọdún báyìí àsì ní sọ pé láéláé eléyìí náà a lè ṣe tó bá yẹ pé bùkátà tó bá ń bẹ̀bẹ̀ nígbà tí bùkátà bá ti kú a pé tó agreement yẹn o kò ṣiṣẹ́ mọ́ o torí ẹ̀ àwọn ìta wájọ ládùn pẹ̀lú wọn nínú àwọn kèfèrí bákan mẹ́ta nínú kọjá pé wọ́n dúró lórí àdéhùn wọn àyẹ́ àwọn ẹlẹ́kejì àwọn tó jàǹbá wa níta àjọ sàdéhùn lé lórí wọ́n jàǹbá rẹ̀ àwọn ẹlẹ́kẹta náà ni pé wọn àti jàǹbá ṣùgbọ́n ẹ̀rù ń bà wá pé wọ́n padà jàǹbá náà ni tí wọ́n bá dúró déédéé ọ̀ràn àyàn ni káwọn náà dúró déédéé pẹ̀lú wọn tẹ́ ẹ bá jọ ládùn ọ̀ràn yẹn lọ́jẹ́ lórí tiyín náà pé kẹ́ ẹ má takò ẹ gbọ́dọ̀ yẹ a ò tí ẹ gbọ́dọ̀ ṣèjàmbá fún wọn láéláé lópin ìgbà táwọn náà ń kọ́ tí wọn yí adéhùn tí wọn sì ṣèjàmbá ọlọ́ni famastaqamu lakum fastaqimu lahum inna Allaha yuhibbul muttaqin tí ẹjọ́ ní pẹ̀lú wọn èyí tí wọ́n bá dúró ṣinṣin nídìí rẹ̀ ẹ̀yin náà dúró ṣinṣin nídìí rẹ̀ o torí pé ọlọ́run bá nífẹ̀ẹ́ sí àwọn olùpáyà rẹ̀ ẹ gbọ́dọ̀ jàǹbá wọn torí pé wọn yìí kàn ti ṣe mùsùlùmí kẹ jàǹbá wọn Ọlọ́run ọbọ fẹ́ bẹ́ẹ̀ àmọ́ tó bá yẹ pé àwọn kejì ni àwọn tó jàǹbá tí wọn bá ti lè jàǹbá ta ìṣe jàǹbá báyìí májẹ̀mú yẹn ti bàjẹ́ àdéhùn ti bàjẹ́ láàrin wa àtàwọn tí wọn bá ti lè ṣe jàǹbá ta ìṣe jàǹbá báyìí àdéhùn yẹn ti bàjẹ́ láàrin wa àtàwọn tó bá yẹ pé à máa ń lo òfin Ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ àwọn wàhálà ti ń ṣẹlẹ̀ láyé kò bá ti dópin lápèjúwe wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ Palestine àti àwọn Yahudi àwọn Jew á rí i pé àwọn Jew yẹn generally kò sí àdéhùn táwọn Palestine lè bá wọn ní tí wọ́n ní yẹ kódà kí wọ́n tó dìde níbi tí wọ́n ti jókòó wọ́n ti yẹ so eléyìí tó bá kọ́ àwọn Palestine yẹn bá jẹ́ mùsùlùmí táwọn sì fẹ́ lòfin Ọlọ́run tí èsè mùsùlùmí lẹ́nu lásán kí ni ìtumọ̀ peace agreement ẹ̀ kó ti di peace agreement ó ti kúrò ní peace agreement torí ẹ̀ kí náà ń bá àsìkò jẹ́ sí ẹni tó jàǹbá kí ló ṣẹ́kù ṣebí ká filẹ̀ ni tí wọ́n bá ti wá jàǹbá májẹ̀mú yẹn ti bàjẹ́ àdéhùn o ó ti wá di ọ̀ràn yẹn pé kéde ogun lé wọn lórí tí wọ́n bá ti lè jàǹbá ọlọ́wọ́n bá ní wa in nakathu aymanahum min ba'di ahdihim wa ta'anu fi dinikum faqatilu a'immatal kufur innahum la aymana lahum ọlọ́run tí wọ́n bá ti lè yẹ májẹ̀mú tí wọ́n yẹ àdéhùn tẹ́jọ́ sí lẹ́yìn tí wọ́n ti ṣe àdéhùn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lù ẹ̀sìn yín ọlọ́run ẹ̀ dojú ìjà kọ àwọn aṣíwájú àwọn kèfèrí dájúdájú wọn ìsẹni tó ládéhùn ti pè ọlọ́run ẹ̀ dojú ìjà kọ wọn. àwọn ẹni tó wá jẹ́ pé àwọn ò tí jàǹbá ṣùgbọ́n à ń bẹ̀rù bó ṣe ṣe kí wọ́n jàǹbá àwọn eléyìí ó yẹ ká ti àdéhùn wọn sí wọn ká ti àdéhùn wọn sí wọn ìpè tọ ònù o Ọlọ́run ọba ni ká ti sí wọn pé àwọn ò àbáyín ládéhùn mọ àbáyín ní májàmú kankan má yẹn ni kókó tó di kó wọn jàǹbá yẹn yẹn tètè fi hàn wọn pẹ̀ sí ma Ọlọ́run ọba ni wa imma takhafanna min qawmin khiyanatan fanbidh ilayhim ala sawa. tó máa ń bẹ̀rù pé kan jàǹbá rẹ̀ lórí àdéhùn tẹjọ ní pẹ̀lú wọn dàálù wọn láyà kó lóòsè mọ́ kíkàlùkù sinmi yẹn nípa sọ fún wọn pé májẹ̀mú tó wà láàrin wa àwọn kó lè bá yí àwọn náà kálukó jókòó láyé rẹ̀ tà. nínú àwọn àdéhùn nínú àwọn máa ń ṣẹlẹ̀ láàrin èèyàn ká ṣàdéhùn ká pàdé ń bí báyìí ká ṣàdéhùn arìn nìkan lọ́wọ́ ká ṣàdéhùn a lọ ṣàbẹ̀wò báyìí eléyìí náà àdéhùn ni abẹ májẹ̀mú lòun náà bọ́ sí a gbọ́dọ̀ pé nígbà tó ní ká pàdé lẹ́yìn sínú ẹ̀yìn sínú fẹ̀ ẹ̀yìn sínú fẹ̀ níṣẹ́ lọ́yẹ̀kọ́ sọ pé ẹjẹ́ àpàdé láago méje ààbọ̀ àgùntàn tó bá sọ pé lẹ́yìn sínú tí sáré ọ̀bá ti dé ẹ̀yìn sínú náà ni àmọ́ dúró dúró dúró rí yín pé aago mélòó pé aago mẹ́jọ títí tó fi di mẹ́sàn-án ọ̀gbọ́n àti èsì pé aago mẹ́ aago aago aago márùn-ún ti lù tí sáré ti bọ́ ẹ̀yìn ẹ̀yìn sínú náà gbogbo àsìkò so ẹ má gbàrú ẹ ẹni tí ẹ bá jọ sàdéhùn ẹ fàsìkò sí pé ká pàdé la aago mẹ́ta àbọ̀ aago mẹ́ta àbọ̀ kò gbọ́dọ̀ di mẹ́rin àbọ̀ kò sì gbọ́dọ̀ dé mẹ́rin kù kọ́tà mẹ́ta àbọ̀ mẹ́ta àbọ̀ náà ni islamic time kìí ṣe pé african time eléyìí tó yẹ kó tó máa dásìkò kan wọ́n tún fi wákàtí kan kún african time wọ́n ní aago mẹ́ta àbọ̀ aago mẹ́rin àbọ̀ lẹ́kọ̀ọ́ nílé ìpètòrò náà ti mọ̀ pé wọn náà mẹ́rin àbọ̀ ló kò ní torí ẹ̀ gbogbo àdéhùn tó ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ máa pé o ọ̀ràn àyàn ni ká pè ọ̀ràn àyàn ni ká pè torí téèyàn bá pé èèyàn ò di ọ̀kan nínú ẹni táàmì jíjẹ́ múnáfìkì ńkọ́ tó wà lára rẹ̀ torí pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú tí wọ́n fi ṣe àmì múnáfìkì fún wa wọ́n ní wa idha wa'ada akhlafa tó bá ṣe àdéhùn yìí máa yẹ àdéhùn torí ẹ̀kọ́ yẹ kí mùsùlùmí kọ́ wá jẹ́ ni tó jẹ́ pé á bá ìwà mùnáfìkì á bá lára rẹ̀. kó tó fẹ́yàwó ìwà àtìyàwó rẹ̀ ẹjọ́ dá májẹ̀mú ìyàwó fún ẹ wọ́n dá fún ẹ pé òun fẹ́ kó ṣàdéhùn fóun wípé ó jẹ́ kó wọn continue education wọn tó ń bá fẹ́ ọ ọmọ sukùlù ló róhùn tó fi fẹ́ òun bàbá òun ò sì kọ̀ àmọ́ ó jẹ́ kó wọn parí education wọn tó bá yẹ pé ìyàwó ti dá mẹ́jẹ̀mú yẹn kẹ́ tó fẹ́ra yín ọ̀ràn yẹn ló jẹ́ pé kó fílẹ̀ kó parí sukùlù rẹ̀ o torí pé Ọlọ́run ní yā ayyuhalladhīna āmanū awfū bẹ̀lẹ̀ ọ̀kù ìdìpọ̀ tí wàá bọ́ sí ọ lọ́wọ́ tán lọ́wọ́ ayárí lọ́ràn rí pé ìyá mi ọ̀ lọ skúlì níbí ìyá tiẹ̀ nu eléyìí kún mọ́ o sì fẹ́ kó lè jẹ́ ìyá àtàwọn ọmọ tiẹ̀ nu torí di eléyìí báyìí ọlọ́run ọlọ́ ẹ ti dá mẹ́jẹ̀mú wípé yàtọ̀ sí pé jẹ́ kó wọn parí skul à ń sanwó sukuu ó ti kú lọ́rùn bàbá òun o àbí òye wa òfin sọ wípé alọ́gọ́nùmọ́ bẹ̀lọ́gọ́rùm alọ́gọ́nùmọ́ bẹ̀lọ́gọ́rùm ẹni tó bá jẹ pàṣán ni ó jìyà à ni ó gbádùn ẹni tó bá jẹ pàṣán rẹ̀ ni ó jẹ gbádùn rẹ̀ ìyẹn ni pé ẹni tó bá ń jẹ gbádùn rẹ̀ ló kó ṣe kí ni kó jẹ pàṣán rẹ̀. torí ẹ̀ àánàkàlọ́ ọlọ́run ọlọ́ hundred level lọ́wọ́ tọ́ba gan ma kpó náà sáni ẹjọ́ mo sẹ́wọ́ skul nínú ìwọ náà lọ dáàdì mi wọ́n lè má kọ́ but owó skul kìíní owó skul máa san so làwọn náà bá láwọn fi fún under condition ó jọ parí skul rẹ̀ wọ́n ló sì máa sanwó skul rẹ̀ ọlọ́fọ́ sí i àwòfó bẹ́lẹ̀ ọ̀kọ́ kò bá fẹ́ẹ́lì bí ẹ̀mẹ́fà ìwọ náà wà lè tètè conditionalize ẹ̀dùn o tó bá kò tó bá repeat mi ní san o ọdún márùn ọdún márùn finish àmọ́ pé yàtọ̀ sọ́dún tí mo sì fẹ́ yín lẹ́sàn-án tẹ́lẹ̀ náà ibẹ̀ ti múra. àbí kí ni ìwọ́n pé tí wọ́n á dé tí wọ́n lọ odo tẹ́lẹ̀ kìí so tán tó bá mọ̀ wí wọ́n bá ń bẹ̀ pé ah, ah, ẹ máa <laughs> so irú eléyìí ọlọ àmọ́ àwọn olùmọ́ni tó bá jẹ́ pé ńgbà tí ọmọbìnrin yẹn tẹ́ fẹ́ra yín ọlọ́run mú wọn gbàgbé gbogbo family àtòun àwọn condition rẹ̀ pípò máa parí school wọn ló máa sanwó school everybody kept silent ọ̀gbọ̀dọ̀ ìwọ náà gbọ́dọ̀ rán wọn létí o kọ́ ọmọ lọ gọ ọ pípẹ́ ah, bó lọ́rọ́ school bó lọ́rọ́ school báwo ẹbí ìyàwó ni wọ́n fẹ́ so ó ti wá wọlé wọn á ní agbàgbé kínní kan náà kò sí agreement ti parí mo rò pé nísìnyí náà fìlà ni tó bá wù ọ́ tí ó bá sì tún wọ mo rò pé yé bófin ṣe sọnù torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọpin olókọ mìtà rẹ̀ garagara nígbà táwọn sọ pé ah ṣe kó ti wó ti wà too early pé ah bàbá tó bá yẹ pé ti skul ni mo gbé yọba ti ra sí ti ọ̀dà sukuu sì wà ní forty thousand nígbà tí ọdún alákọ̀ọ́kọ́ tẹ̀ fẹ́ ra ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ o ẹ mọ̀ pé nílùú kan nílùú kan mẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ní àbíbo lẹ́ ń pè wọ́n ní wọ́n times kíni tiwọn times ẹ̀ ẹ̀ torí pé wọ́n ní wọ́n ń forty thousand tẹ́lẹ̀ wọ́n á sọ di four hundred thousand ẹ dákun torí tó kí ni páálí kí ni wọ́n fi ń dà ọlọ́run ọlọ́ ńgbà tó bá ti tọrùn bọ́ ó ti sọ pé skul rẹ o ẹ̀hẹ́n sámàjálè torí pé ọ̀sán oṣù kú ìyàwó májálè o wọ́n ṣe yahoo yahoo tọ̀ eléyìí ó jẹ́ pé tí wọ́n náà bá ti tọrùn bọ́ tọ̀ tọ̀ tí wọ́n bá ti condition rẹ̀ ọtọ́ sí ọkọ sọ fún pé ọ lọ skul màlá tóni torí ìyàwó lèmi fẹ́ ìfẹ́ ọmọ skul ìgbà tí wọn ò ṣe kínni fún ọ kọ̀ǹdíṣàn rẹ̀ fún. torí pé sukuu kìí ṣe bí mọ́ṣáláṣí sukuu yìí ṣe bí mọ́ṣáláṣí o lè kọ̀ fún ìyàwó rẹ̀ láti lọ anywhere àmọ́ mọ́ṣáláṣí lọ gbọ́dọ̀ ṣé kí ni lọ gbọ́dọ̀ àbí òye yín fíkì òtọ́ wà ń bẹ̀ nù. anabi sallallahu alaihi wasallam la tamna'u ima allahi masajid allah wa salatuhunna fi buyutihinna khair ẹ má kọ̀ fún wọn láti lọ sí mọ́ṣáláṣí ọlọ́run àmọ́rùn tí wọ́n kí ń lé wọn lóore jù ah, sùkú wèé ṣe mẹ́sàlásì á ah, gẹ́gẹ́ bí ọjà náà ni gẹ́gẹ́ bí stadium ni àbí òye wa so gẹ́gẹ́ bí hospital ni pò ń fẹ́ lọ wò yẹn bẹ́ẹ̀ so ajẹ́ pé ibi tí ìbá ti ṣe mẹ́sàlásì ò lè kọ́ fún bàtà àwọn ò ti sọ fún ọ nínú condition pé báyìí báyìí báyìí wọ́n sọ pé tọ̀ lábẹ́ òfin ọlọ́run èyí sọ̀nà yẹn ni kí n fi ọ̀lẹ̀ kọ́ lọ school àmọ́ mẹ́sàlásì wàlláhì ntúbẹ̀ tó bá ti gbà yọ̀ǹda lọ́ba jẹ́ bó ṣe jẹ́ kọ́sọ́tẹ̀n tó bá jẹ́ pé n ti lọ kọ́ ní skul yẹn kò ní í ṣe pẹ̀lú bí òṣè sìn lọ ó ti nímọ̀ nípa bí òṣè sìn lọ so eléyìí tó bá kọ̀ fún ọ̀sẹ̀ lọ àmọ́ tó bá ṣẹlẹ̀ yìí pé ilé ẹ̀kọ́ tí ó lọ ibẹ̀ ni ó ti kọ́ bí òṣè sìn lọ torí pé wọn náà mọ̀ ámbọ̀sibọ́sí pò lè kọ ọ̀ràn ẹ̀ ní kò fi lẹ̀kọ̀ lọ́kọ̀ ṣẹ̀ nídìí kan ṣẹ̀ṣẹ̀ conditionalize gbogbo ọkọ tó níyàwó ń létí ọmọ nkankan ìyàwó ọmọ nkankan náà ọmọ nkankan àní kò fìyàwó lẹkọọ wálé kíkọ akẹ́kọ̀ọ́ ó tún yarí ó ń ṣera ẹ ó ń ìwọ ọwá ó tún jẹyàwó ọwá ara ẹ ló ń ṣe fìyàwó kó wọn lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn nípa ẹ̀sìn lọ kọ́ nípa rẹ̀ torí ìwọ ọmọ dípò pọ ọkọ nítẹ̀yìn ò sì ní sólè fi tọrọ torí ẹ ọgbọdọ fìyàwó lẹ̀kọ́lọ́ ẹlẹ́yìn ọ̀sẹ̀ nídìí kan kọ́ndíṣàn kínní bó tilẹ̀ jẹ́ pé láti pìlẹ̀ ó yẹ kéèyàn máa wò obìnrin tó bá lẹ́sìn ní kéèyàn fẹ́ obìnrin tó bá lẹ́sìn ní kéèyàn fẹ́ tó bá rọ anímà yẹ kéèyàn máa wá pé ní tẹ́sẹ̀sẹ̀ máa kọ́ látàlẹ́ wàhálà ni torí tó má tún ti kó ó bímọ ní ìsìn gbogbo ní tẹ̀ bá ń bá a sọ gan yóò fàn dànù ní kíni kí o kíni ṣé kí ó lòun akọ ni àbóun wálé ọkọ so mashakil eléyìí jẹ bó ṣe jẹ ok ya ayyuhalladhina amanu awfu bil'uqud. ọgbàṣẹ ipò ọmọ pèrún mọ́ṣáláṣí ọmọ ṣe imam ní mọ́ṣáláṣí wọ́n sì mú owó sùn wọ́n lọ́mọ gbowó sùn yé báyìí ó sì mọ̀ pé oníṣẹ́ tó ń ṣe oníṣẹ́ tó ń ṣe tó ń fi rówó oúnjẹ rẹ lóòjọ́ àlékún ni owó ti lè má mú mọ́ṣáláṣí tó ń ṣe àti irun tó ń pè ìwọ́n ti wá mọ̀ yín pé kò ní rọrùn kò ní rọrùn fún ọ láti máa wá sí mọ́sálásí lójoojúmọ́ wá ṣe ìmáàmù fáwọn èèyàn kò sì ní rọrùn fún ọ láti máa wá pèrún ní gbogbo àkókò oorun àmọ́ ọ̀fẹ́ kówó yìí kó fò ọ̀rù wọ́n á lọ gba ọmọlé kí ó kan wípé ṣebí wọ́n máa sìkò tí ìrun máa wọlé máa kọ̀ gbogbo tásìkò ìrun bá ti wọlé kọ́ lọ́ọ́ máa pèrún kò sì máa kírun fáwọn èèyàn wọ́n ló sì máa gbowó oṣù bàbá tó mú wá ní ọ̀gbowó oṣù bàbá tó gbaṣẹ́ gan lọ́dọ̀ èèyàn lọ́dọ̀ ẹni tó fún tí ó máa fún lówó oṣù òun lọ́ gbaṣẹ́ pé wọ́n máa kírun wọ́n máa pèrun so yọ́ mọ̀ á já bóun bá ń gba twenty thousand yọ́ mọ̀ á já one five fún ọ. ẹ dákun jàǹbá tún wọ mọ́ṣáláṣí àbí wọ mọ́ṣáláṣí <laughs> yá ayọ̀ alladhina amanu awfu bil uqud irú rẹ̀ ní máa ń ṣẹlẹ̀ ńlẹ̀ lárúbáwá ń gbowó oṣù gidi yóò tún agba tó máa ti kọ́ mọ́sálásí tuntun kan sádùúgbò kálukú ọmọ ṣe ìdíje pé èmi ni èmi ni èmi ni mo ṣe lè máa mú tí ó bá tí ní mọ́sálásí kẹtí ń ṣe lè máa mú yóò tún lọ gbà tó bá gba ìmáàmù yẹn ó tún lè pòun lò wọ́n máa pèrún torí pé ààyè pípèrún wà tí ó gbowó oṣù ààyè lè máàmù wà tí ó tún gbowó oṣù tọ kò túmọ̀ sí káwọn ọmọ kírun mọ́ àwọn gbà wọn ò ní fún wa lówó oṣù o <laughs> tó yọ wá gba méjèèjì onìkan àyè gba mọ́sálásí tún mọ́sálásí ọgbọ kò ní gbà yín o àwọn bí àwọn Bangladesh nkankan táwọn wá lábẹ India Pakistan àwọn máa ṣe yún tó yọ wá yọ wá wá ọmọ India kan àbí Pakistan àbí Bangladesh tó yẹ pé ah mùsùlùmí wo ni ọmọọrùn pè gbogbo mùsùlùmí náà lọmọọrùn pè yọkàn wẹ́nìkan ni wọn kọ ẹ wọ Sadiq ìwọ ọlọ́mọ pèrún tó yí ọ yóò pé kó náà máa wọ ẹ̀wù bí ọmọ àlù kọ́ máa borí kọ́ máa borí sódà tẹ́ fi ẹ tẹ́ bá rí àkọyìn síra ẹ̀ ní tètè mọ̀ pé kìí sọ ọmọ àlù ní ń pèrún àmọ́ ibi táṣìírí òtútù náà lòun olóògbé ah ewo <laughs> so ibi tó bá ti bẹ̀rẹ̀ sí ní mú bíi tiẹ̀ ẹ̀ tẹ̀ ọ́ kẹ́ bangali ẹ̀ ń kọ́ ọmọ Bangladesh. ni bàbá lè máàmù yìí ń lò bàbá làdáni Bangladeshi ló ń lò yóò máa já jàǹjá yóò máa já sóun lọ́wọ́ ẹlòmíì bá tiẹ̀ débi pé ó tún yẹn nìkan pé máa kírun fún wa ó ní ó sì lọ gbowó oṣù lọ́dọ̀ ìjọba. ya ayyuhal ladhina wọn á yẹn ni tí wọn máa sọ gbogbo mọ́ṣáláṣí sílẹ̀ máàmù ní sí làdáni náà ló pè wọn ah, ìjọba ti lé jù ah, ah, ẹ dákun ẹ̀yin ń gbowó ẹ̀ ń gbowó sẹ́tẹ̀ ẹ̀ ṣe sẹ́ẹ̀ mọ̀ pọ́nlọ́wọ́ obìnrin léèrè ni ẹ̀ mọ̀ pọ́nlọ́wọ́ obìnrin léèrè torí ẹ̀ yá ayyuhal ladhina amanu awfu bil uqud méjì náà lọ láàrin ọ̀sẹ̀ ó sì ti lásìkò tí wọ́n máa bẹ̀rẹ̀ kí àsìkò tí wọ́n máa parí lè kí ó bẹ̀rẹ̀ láago mẹ́jọ ó wàá di máa ní subhanallah subhanallah ah alhamdulillah alhamdulillah aago mẹ́jọ ni lè kí eléyìí ń bẹ̀rẹ̀ kọ́dà gan-an àwọn iṣẹ́ tó tiẹ̀ wá wájú ọ̀kan ló mójútó inú kó mójútó iṣẹ́ wá wájú àmọ́ tó ṣùgbọ́n ti parí tẹ̀ parí olè àkọ́kọ́ tó tù kọ́kọ́ náwó pé à ẹ dákun wákàtí mélòó là ń ṣe lè kí o wọ́n ní yóò mọ̀ fẹ́ẹ́ tó wákàtí mẹ́fà kò burú mẹ́jọ sí mẹ́wàá àbọ̀ wákàtí mélòó nù méjì àbọ̀ méjì àbọ̀ lọ́nà ẹjọ́ méjì méjì láàrin ọ̀sẹ̀ lóṣù <laughs> ẹ̀ máa iná sí ẹnu owó tí wọ́n gbà ojú rẹ̀ wá pọ̀n kọ́ wọ́n ti burú jù ẹ dákun yáyọ lẹ́dí rà kí lọ́lọ́wọ́ bá wa sọ ya ayyuhal ladhina amanu awfu bil uqud ó sì fẹ́ gbowó sẹ́tò sí ó lè nígbà tí a máa ní ká ṣe dọ́gba ìgbà náà láwa di pé ti le jù ẹ kódà ńgbà ìwé ṣe ṣàlékún pé aago méje ni wọ́n ti wá jókòó ó àmọ́ mi yẹn máa fẹ́ ni tí ó tí ó tí ó ṣàbòsí tí ó tí ó fi gbé òun torí ẹ gbogbo ń tẹ ẹ bá ti tẹ́wọ́ gbà ẹ rí i pé ẹ mójútó ọlọ́gbàṣẹ́ ìjọba jẹ́jẹ́jẹ́ rẹ ló ń ti ń sùn nígbà tó wù ọ́ tó sì ń jí nígbà tó fẹ́ ò ní pẹ́ yọ ọ́ lẹ́nu nígbà tó sì lọ gbàṣẹ́ ìjọba ìjọba sì sọ fún ẹ ìgbésẹ̀ tó ọgbà yìí o bí yẹ́sì o ni wọ́n ń pè ní o bí o yẹ́sì ni o so wọ́n ní aago méje àbọ̀ ẹ ti débi tí ẹ ti kọ́kọ́ gbára gbóná láàárọ̀ ọ gbára gbóná rí wọ́n ní wọ́n yá up down up down up ah subhanallah ọmọ pé o ti fi ra rẹ sí wọ̀fà mẹ́wọ́ ẹ̀hẹ́n gbòó débẹ̀ ọ gbọ́dọ̀ wọ́pẹ́ nìkan wọ̀ bàbá mú fóònù pé nìkan torí pé owó owó oúnjẹ ni wọ́n ń wá so wọ́n wá ní up up down down yes aago méje àbọ̀ kò gbọ́dọ̀ kọjá tó fi débẹ̀ iṣẹ́ tí wọ́n sì fẹ́ kó ṣe mójútó ọ̀ gbọ́dọ̀ máa sùn lẹ́nu iṣẹ́ torí ya ayyuhal ladhina amanu awfu bil uqud owó oorun kọ́lọ́gbà owó sẹ́lọ́gbà ọlọ́run ọbọ̀ fábòsì iṣẹ́ tó lọ gbanú orí pópé ọ so ìwà sípò àdébí iṣẹ́ ẹni tí ń ṣiṣẹ́ ìjọba ọ̀pọ̀lọpọ̀ wọn ń jàǹbá ìjọba bàjẹ́ ni tó bá débi iṣẹ́ wọ́n mọ̀ á sobo tó gbogbo ah, ẹ gbọ́n tó ṣẹlẹ̀ lánàá àbẹ́ ẹ wo ah, ẹ wo ah, ẹ wo PCOS ẹ OSBC lèmi wo kíni kí là ń fẹ́ fi gbogbo ẹ̀ sí àná ọkọ̀jú mẹ́sẹ̀ tẹ́ gbèsè ọwájú ńgbà ẹ bá délé ẹ máa lọ sọ eléyìí nítorí wọn àmọ́ sọnù ẹlòmíín gbaṣẹ́ ìjọba tẹ bá dé sẹkítírìàtì ńbẹ ńbàdàn ọgbàṣẹ́ ìjọba ẹlòmíín bẹ ní Abidjan nìsín ó sì gbaṣẹ́ sẹkítírìàtì ẹlòmíín bẹ ń Kútọ́nù báyìí ẹlòmíì bẹ lẹ́kọ̀ọ́ báyìí ẹ bá pé kí ni wọ́n ń ṣe lọ́hùn ṣé sẹkítẹ́rìàtì Abidjan wọn ni wọ́n ti ṣiṣẹ́ ni àbí Kútọ́nù àbí Èkó wọ́n lọ wàǹkárá èyí tí wọ́n ta ọdún ló ń bọ̀ yìí akínní kan wọ́n máa ta rẹ́sì wọ́n máa ta nkárá òṣìṣẹ́ ìjọba ẹ kọjú mọ́sẹ́ ẹ ṣiṣẹ́ parí wákàtí mélòó wọn ní minimum tí wọ́n máa ṣe ń bíṣẹ́ from eight to from eight to four wákàtí mélòó ni ẹ. Sisi bá wo ah eight nìyẹn eight ṣé wọ́n ń ṣe ń ṣe ṣé wọ́n ń ṣe wọ́n sì fẹ́ gbowó oṣù tó pé àwọn náà sì lọ yára tètè dasẹ́lẹ̀ fáwọn fẹ́ fẹ̀hónú hàn wọ́n san arias wọ́n san lawas wọ́n san ṣé wọ́n sì ṣiṣẹ́ pé yá àmọ́ àwọn mùmínì lọ́lọ́run bá wí bì ọlọ́ni yá ayyuhalladhina amanu. awufu bẹ̀lẹ̀ ọkọ̀ ẹ pé àdéhùn tirẹ̀ ló ṣe jẹ́ kí tẹ́ ẹ bá gbá yẹn méjì ṣiṣẹ́ tọkàn jẹ́ mùsùlùmí tí kejì ẹ mùsùlùmí ẹ máa kíyèsí wọn mùsùlùmí gidi òkè sọ lọ́bẹ̀ yíyọ ẹ rí i pé ọ Allah irú àwọn eléyìí láàmú àgbà mùsùlùmí ẹ rí i pé kò ní fẹ́ jẹjẹkújẹ kọ́dà aláàfáà wa kan wa kan ti di professor nìsí nígbà tí wọ́n máa ń gba owó oṣù direct lọ́dọ̀ ẹni tí wọ́n ní kó máa san oṣù fún wọn tí wọ́n àti líǹkì wọn mọ́ bank tí wọ́n bá wá gbowó oṣù wọ́n wá síre wọ́n ṣírò iye ọjọ́ alhamis àti jumua tó wà nínú oṣù yìí tí wọ́n gbowó oṣù rẹ̀ wọ́n wá divide owó oṣù yìí lórí iye ọjọ́ tó wà nínú oṣù èèlò ló yẹ kí n gbà lójúmọ́ kan kìí ṣe ojoojúmọ́ wọn wà yunifásitì o bóyá ọjọ́ méjìlá péré ni wọ́n wá kọyàn so ọjọ́ méjìlá èèlò ló jẹ́ wọ́n wá yọ gbogbo gbogbo àlàmísì àti jimá tó jẹ́jọ́ sinmi wọ́n tún yọ owó rẹ̀ sọ́tọ̀ wọ́n wá kó dàálẹ̀ síwájú kásíà pé àwọn ọ̀lẹ́tọ̀ sí yìí a sẹ́yìn lè dá sẹ́yìn <laughs> lè darú ẹ lẹ pé kíni bàbá yẹn wàá dàálẹ̀ yóò sì máa ya sheikh ẹ wá kó pé wallahi ma astahiqu ń lẹ́tọ̀ sí. náà wá <laughs> ẹnìkan wá láti nàìjíríà wọ́n á rí olùkọ́ wa kan bàbá kéwì yẹn náà ni ẹ láríwájú ó ní aaa sábẹ́ <laughs> gbà tó rí bí bí ṣe ń sílé ayé rẹ̀ so ṣé a nípayọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ẹ lọ strike oṣù méjì àbọ̀ ẹ wá ṣe ìdajì oṣù kẹta ẹ ń kílèmù oṣù mélòó oṣù mẹ́ta ṣé ẹ sì jẹ̀tọ́ àbí haramu lẹ fẹ́ jẹ ẹ mọ haramu ni ní ti ń jẹ́ haramu lè wọ̀ ó ṣiṣẹ́ ó sì fẹ́ gbowó ẹ̀ àwọn kéde àjọ ń bẹ lọ́rùn èyí tí wọ́n ṣe tó ti wọnú èyí tí wọ́n ṣe làwọn tún yọ ọ́ lẹ̀hún tó tilẹ̀ jẹ́ pé irú eléyìí nìkan náà ni ẹlòmíì ṣe o wọ́n da wọn á pò ní o torí pé kínní kan alhamis àti jumọ́ àkan ìjọba mọ̀ bẹ́ẹ̀ kó tó fún mi iye tó fún mi ní kálukọ́ da wọn á pò ní. ètò sájà ni pé ńgbà tí mo ní ẹ̀kọ́ kọ́ ma mo wá kọ́ wọn iṣẹ́ tí wọ́n fi tì sí mi lọ́dọ̀ ìjàmbá gbogbo eléyìí ó kìí ṣe pé láyé ló ti bẹ̀rẹ̀ kìí sì ṣe bẹ̀ ni ó parí sí ọlọ́wọ́n bó bi wá léèrè gbogbo tọrọ kan tá à ń kó sápò ọ̀nà ó níbo la nà sí rẹ̀ la ṣe gbọ́dọ̀ máa pé àdéhùn a gbọ́dọ̀ máa pé àdéhùn wọ́n ní ká máa wọ mẹ́jọ ìwọ ò lè débi mẹ́jọ ò débi kan ó yẹ kó dá nímọ̀ràn fáwọn ọ̀gá yín bí iṣẹ́ bí ẹ dákun àwọn tí máa ń pẹ́ ó yẹ kẹ́ ẹ ní system kan tẹ́ fi máa yọ owó ìbáwí nínú owó oṣù wọn pé gbogbo ẹni tó bá ti pẹ́ ìṣẹ́jú kan o èèlò kọ́bọ̀ ni wọ́n máa yọ nu owó oṣù rẹ̀ èèlò náírà ni wọ́n máa yọ nu owó oṣù tó fi jẹ́ pé tí wọ́n bá gbà mọ́ lẹ́tọ̀ sí ìfẹ́ jàrá mu bọ́n bá yẹ pé absent mi wọ́n bá mú kí wọ́n yọ gbogbo owó débi pé mi ní tún sanwó tẹ́lẹ̀ náà five thousand nígbà wọ́n sì yọ gbogbo ẹ̀ títí débi kó mo tún jẹ iléèwé mo jẹ bí iṣẹ́ ní one thousand ẹgbà. ó sàn ju kí wọ́n á gba owó pérépéré lọ tèmi sì mọ̀ yín pé owó tí mo fẹ́ gbà yìí lẹ́tọ̀ọ́ sí i lábẹ́ òfin ọlọ́run torí pé gbogbo ẹni tẹ bá rí ti ń pariwo pé wọ́n jàǹbó wọ́n yan oúnjẹ ẹ pé kó tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ kẹ́ gbọ́n tó ṣẹlẹ̀ kẹ́sì bí ẹnìkejì léèrè ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn mùnáfìkì òpùrọ̀ lásán ni wọn wọn náà lọ kọ́ bọ̀ wípé bàbá ilẹ̀ máa wọbi iṣẹ́ wọn náà lò pàdéhùn rì á ah, sẹ́mi pé àwọn ilé iṣẹ́ náà ó yẹ káwọn náà lófin tó yẹ pé yọ́ọ̀ máa de gbogbo nǹkan kẹ́ ẹ má bàa jẹ́ pé ń jẹ haram torí ẹ yá iyuhalladina amanu awfu bil'uqud torí ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo ẹni tó bá gbaṣẹ́ o iṣẹ́ yòówù ó lè jẹ́ tí ó bá sá ti jẹ́ haram ká mójútó sẹ́yìn dáadáa o kárí pé à ń ṣe lọ́nà tí ń tá a padà gbà látàrí pàǹsí sẹ́wọ̀n tí òfin ní jẹ́ haram nítorí wípé owó tá a gbà tí ó tàn tí wàhálà àtọ̀ràn rẹ̀ ò ní tán ó yẹ ká sọ́ra gbà ó yẹ ká sọ́ra gbà ká máa sọ́kínlá ń kó sápò wa kí là ń fi jẹ sínú wa. ya ayyuhal ladhina amanu awfu bil uqud kọtọ látàrí àwọn àyà yìí kẹ́nìkan gbaṣẹ́ kó wa mọ̀ pé iṣẹ́ rẹ̀ bó ti ṣe yẹ àti bó ti ṣe tọ́ torí tó bá ṣe bẹ́ẹ̀ ó ti jàǹbá ẹnìkan sì ní jàǹbá kọ́ lọ́wọ́ bó fi ilẹ̀ o. wọ́n ní jẹ́ ó wá tó tá a bá fẹ́yàwó ká lọ sọdáàkì rẹ̀ lára lábẹ́ pé agreement náà ni awfu bil uqud ẹ mọ̀ pé nìsín àsìkò tí ọba ranset owó lásán ló fi di pé wọ́n fi ilẹ̀ pẹ̀lú wa tó bá yẹ pé àsanwó ni téèyàn sì mú wọ́n máa léèyàn ká ni tọ́wọ́ bá bà tanset kọ́ ni wọ́n kọ́kọ́ dù àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n fẹ́ fọ́ bà láfíà rẹ̀ pé bóyá tí nǹkan kan máa ń ṣe tó bá jìyà orí rẹ̀ ó padà sípò ọpọlọ rẹ̀ ó padà sípò kótó wa di kí wọn kí ansẹ tó tiẹ̀ mú náà ń kọ́ ìgbà mi wọn lè pé ẹ bá ń gbánsẹ̀ tí tèmi o ìyá ọlọ́jà nù ẹ bá ń gbánsẹ̀ tí tèmi o bẹ́ẹ̀ bá lupa ẹ lupa ẹ bá ń gbánsẹ̀ <laughs> subhanallah eléyìí túmọ̀ sí wípé àwọn èèyàn tẹ́ rí yẹn nígbà tí wọ́n bá ní wọ́n fọmọ fún ọ wọ́n fọmọ fún ọ ẹ̀hẹ́n on return kí ni wọ́n san àbí òye wa èyí kàn ṣe pé wọ́n fọmọ fún ọ irú ìtàn bàbá bàbá kan ṣe tí wọ́n pa àwọn àfáà làwọn àmọ́ bí wọ́n ti ríru kí oyún pé àwo sàrà sàrà àbáwọn gbà tí èsè mọ́sà so nítorí pé lábẹ́ òfin ọlọ́run ẹ̀ san sọ̀dáàkì kò sí àwo sàrà sàrà àbáwọn tọ́ ǹjẹ́ àwọn lè fẹ́yàwó pẹ̀lú pé máa padà máa fún ní sọdáàkì rẹ̀ ṣé tá a bá sì gbà bẹ́ẹ̀ ó ti di gbèsè nu lórí ọpin tó gbọ́dọ̀ san tó bá sì jẹ́ pé sọdáàkì yẹn ọ̀pọ̀ débi wípé ó tó wó téèyàn ní téèyàn fi yọ zàká sóbìnrin lè máa yọ zàká rẹ̀ kó tó gbà á níṣẹ́ à ń sọ pé nìṣọ́ọ̀bù zakia nírú ọdún yìí six hundred and fifty eight thousand naira sọdáàkì tí ọwá ló fún ìyàwó rẹ ọ jẹ́ eight hundred thousand naira sẹ́yìn kó ti wọ nìṣọ́ọ̀bù jù bẹ́ẹ̀ lọ ó ti wá di gbèsè lórí rẹ gbà tó di gbèsè lórí rẹ ń ṣé obìnrin lè máa yọ zaka tó bá jẹ́ kó lówó lọ́kọ lọ́nà tó ṣe pé tó máa ní kó kó dálẹ̀ nísìnyí ó lè kó dálẹ̀ obìnrin ọmọ ẹ̀yọ zaka rẹ̀ tó bá ti pọ́dún lọ́dọ̀ rẹ̀ tí ò tí ì fún obìnrin ọmọ ẹ̀yọ zaka owó tí ò tí gbà abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ yẹn kí zaka gan àbí sọ̀dáàkì gan ó lè so obìnrin dolówó àmọ́ báyà láwùjọ míì ni sáà wà lálá torí láwùjọ mi báyìí Allah musta'an. kọ́lọ̀ wọn bùkún wa hmm, kọ́lọ̀ wọn tún bùkún wa sọ ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ ṣe bọ̀ tí wọ́n á níní. tọ́ kò burú kọkùnrin ọjọ́ yìí pé ọjẹ ìyàwó rẹ̀ ní sọdáàkì tí wọ́n máa san díẹ̀díẹ̀ tọkọ bá sì jólówó tọ́ ẹ pé sọdáàkì tó fẹ́ fún ìyàwó rẹ̀ ti pọ̀ tó ní tí yẹn máa ní tí yẹn máa fi yọ zàká tọkọ sì jólówó lọ́nà tó kíta bá ní kó fún ní ìsìn ó lè fún ìyàwó ti bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni yọ zaka rẹ̀ tó bá ti pọ́dún kan. أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد غير محل الصيد وأنتم حرم ọlọ́wọ́n bá ní òun ṣe àwọn ẹran tí à ń pè ní bahimatul an'ami ràkúnmí màálù àgùtàn an'am onáni jam'u na'am kìí ṣe na'am mọ̀ ń bọ̀ o na'am mufrad an'am jẹ́mọ̀ ìyẹn nípa àwọn nǹkan ọ̀sìn tọ́lọ̀ ń ṣe jíjẹ wọn lẹ́tọ̀ ọlọ́run ló ń ṣe lẹ́tọ̀ fún yín wọ́n ṣe lẹ́tọ̀ fún yín àwọn olùmọ̀sálàyé yẹ́n bí Imam pé bahima pípé báyà ń torí pé wọ́n yìí sọ̀rọ̀ náà ni wọ́n sì máa ń pe ẹni tí ìbá ti sọ̀rọ̀ ní bohum boom èyí sọ̀rọ̀ àwọn àwọn ẹranko dábàá yẹn ọ̀rọ̀ wọn sọ mẹ́ẹ̀ náà ni màálùú mẹ́ẹ̀ ẹ̀ràkúnmí mẹ́ẹ̀ àgùntàn mẹ́ẹ̀ mẹ́ẹ̀ kálukú kan yàtọ̀ ní bọ́nà fún rẹ̀ ṣe kẹ̀sí. torí ẹ̀ ọlọ́run ló ń ṣe lẹ́tọ̀ọ́ fún yín láti jẹ. ghayra muhilli sayd yàtọ̀ sí pé ẹ gbọ́dọ̀ ṣe ọdẹ dídẹ ẹ gbọ́dọ̀ sọdẹ tọ ibi báyìí ọlọ́run ọba wa sọ bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run ọba òun ni almuhil òun ló máa ń sọ nǹkan dẹ̀ tọ́ èèyàn lágbára láti sọ nǹkan kan dẹ̀ tọ́ ọlọ́run ọba tó ga tó gbangban ló máa ń sọ nǹkan dẹ̀ tọ́ bẹ́ẹ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam. òun náà lè sọ nǹkan dẹ̀ tọ́ sì lè sọ di èèwọ̀ gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe fún lágbára àti ni ó ti ka ara rẹ̀ ṣe ṣùgbọ́n pẹ̀lú kíni pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba wa. gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam sọ pé uhillat lana maytatani wa daman Ọlọ́run ọba ṣe òkú méjì lẹ́tọ̀ fún wa láti jẹ ó sì ṣe oríṣi ẹ̀jẹ̀ méjì lẹ́tọ̀ fún wa láti jẹ òkú ẹran méjì Ọlọ́run ó sì se ẹ̀jẹ̀ méjì ó si lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ yàtọ̀ sí òkú mbete méjì yun gbogbo òkú mbete ìwọ ni yàtọ̀ sí ẹ̀jẹ̀ méjì yun gbogbo ẹ̀jẹ̀ ńkọ́ ìwọ ni àwọn òkú ẹran méjì náà òun náà ni asamaku waljarad asamakatu waljarad ẹja òkú ẹja ẹ̀tọ́ ni ká àtòkù àtàyè rẹ̀ ẹ̀tọ́ ni ká jẹ bọ́ ọba lè jẹ ọba lè jẹjà láàyè kò burú nínú òfin ọlọ. àmọ́ sọ ma kó tó bá ti fẹ́ jẹ láàyè báwọn tútù lọ́ọ́ jẹ kò sí ní tó burú nínú òfin ọlọ kó o mú orí rẹ̀ kó já sẹ́nu kó o máa jẹ́ nsò káàrọ̀ ọmọ ẹja parapara lọ́wọ́ rẹ̀ kó o máa wọn náà jẹ kò sí tó burú. torí pé tó bá ti tọ́ ká òkú rẹ̀ ajẹ́pẹ́ ààyè rẹ̀ ńkọ́ kò burú. mo rò pé fura ìgbà tí ọ̀tọ́ ká jòkú rẹ̀ ajẹ́pẹ́ ààyè rẹ̀ ńkọ́ a gbọ́dọ̀ jẹ ẹran tí ọ̀tọ́ kọ́ jòkú rẹ̀ sáàyè rẹ̀ ọ̀jẹ́ nísìnyí ọkàn mú ọkàn ní kọ́ mọ́ le lé ewúrẹ́ yìí wá wọ́n wa lọ́ọ́ bá ra mú lọ́ọ́ bi tán rẹ̀ lọ́ọ́ bá fọ̀bẹ́ gé e ń sọ ẹnu ẹran sì wà láàyè a òkú anabi ma ubina min fa fahuwa mayta gbogbo ní tí wọ́n bá gé kúrò lára ẹran tó já láàyè ní tí wọ́n gé yẹn ti dòkú mbètè torí ẹ̀ ntọ́tọ́ka jẹ òkú rẹ̀ ayé rẹ̀ náà ńkọ́ ẹ̀tọ́ ni ntí kò sì tọ́ka jẹ òkú rẹ̀ ayé rẹ̀ ńkọ́ ìwọ ni torí ẹ̀ tẹjánu ẹnìkan gbọ́dọ̀ wá tàn wá jẹ kọ́ wá ní ẹja yìí o àkó wá fún yín láti Amẹ́ríkà ọkọ wa láti France láti Britain madbuhatun bitariqatin islamiyya àti báyìí du lọ́nà Islam dukini kíni lọ́nà Islam ṣé ẹja nídìí dúdú ń bú ẹ máa jẹ́ jansun tí ń jàre. tọ́ ẹlẹ́kejì ọ̀nà ni aljarad lantata ọ̀tọ̀ nínú òfin Ọlọ́run kó jẹ lantata tó bá ti kú kó kó dà sí orí náà kó kó kó kó kó tọba mọ̀ pé ó wú ọjẹ́ o tọba sì ìgbà tó sì ti tọ́ ká jẹ òkú rẹ̀ àyè rẹ̀ náà kọ́ bí kò kàn mú kọ́ sọ ẹnu láàyè kọ́ mọ́ kò sí tó burú mọ́ so òfin nìyẹn gbogbo ntọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ pé kọ́ jẹ òkú rẹ̀ ó lè jẹ àyè rẹ̀ èyí tọ́lọ̀ wọn bá ṣe òkú rẹ̀ léèwọ̀ ká jẹ láàyè ńkọ́ èèwọ̀ ni ẹ̀jẹ̀ méjì tọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ fún apá lè jẹ gbogbo ẹ̀jẹ̀ èèwọ̀ ni o mùsùlùmí jẹjẹ òkìní kan ṣẹjẹ ẹ máa lọ akọ́jẹ jọ ẹ máa jẹjẹ kékeré tá ní ìjẹkújẹ àbíkọ́ lọ́ máa dẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ dá ẹ̀jẹ̀ sínú ilé ẹja tẹ́ ń sìn àbókù ẹran àbókù ẹlẹ́dẹ̀ àbáyé ẹlẹ́dẹ̀ pé kí ni kàrà ń fọ́ọ̀dì. sàmẹ́jẹ̀ méjì tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ ni alkẹ́bídú ọtẹhàl ẹ̀dọ̀ àti àmá Ọlọ́run sì kẹjẹ so torí ẹ apá kan náà àwọn sàábé kò yé wọn àbáwọn tàbíìn ni wọn ní àmọ́ ah, àmẹran bó làwọn ṣe jẹ wọn sọ fún ibùdó àbáwọn ní ẹjẹ Ọlọ́run sì wọn lẹjẹ ni Ọlọ́run sì lẹ́tọ̀ọ́ torí àwọn ò láǹfààní àti máa dé sí wọn torí ẹ̀dọ̀ kọjẹ kò sí wàhálà ń bẹ àmọ́ kò jẹ́ kò sùn tó burú mbẹ. tọ eléyìí wọn ni uhillat wọn ṣe lẹ́tọ̀ fún wa ta ló ṣe lẹ́tọ̀ allah anabi sallallahu alaihi wasallam tó sọ pé inna allaha yuharrimu alaykum dájúdájú ọlọ́wọ́n bá ń ṣe léèwọ̀ lẹ́yìn lórí wọ́n fún wa rò nípa pọ́lọ́wọ́n bá ní máa ń ṣe nǹkan léèwọ̀ torí rẹ̀ ràkúnmí ọ̀tọ́ka jẹ́ màálù ọtọ́ka jẹ́ o ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa o àgùtàn ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa pé ká jẹ torí ẹran ràkúnmí halal ẹran màálù halal ẹran agutan halal bẹ́ẹ̀ lè wúrẹ́ ògúnfe gbogbo abẹ́ àgùtàn lọ́wọ́ ọlọ́run ṣe wọ́n lẹ́tọ̀ fún wa láti jẹ àmọ́ o ẹnikẹ́ni tó bá jẹ ẹran ràkúnmí kọ́mọ̀ yín pé tóun bá ti lálù àlá tẹ́lẹ̀ ọ̀ràn yẹn ni kóun tún àlù àlá sí o torí àdìsí anabi sallallahu alaihi wasallam tí wọn ní ṣé tá a bá jẹran àgùntàn ṣé ká tún àlù àlá sí anabi ni tún àlù àlá sí tó bá wù ọ́ tí mo bá jẹran ràkúnmí ńkọ́ tún àlù àlá sí tó bá jẹran ràkúnmí kí ló túmọ̀ sí ipe tá a bá jẹran ràkúnmí ńkọ́ ọ̀ràn yẹn ni ká tún àlù àlá sí a jẹ́ pé jíjẹran ràkúnmí a àlá jẹ́ ilé jẹ́ madhabu imaamu ahmed yàtọ̀ sáwọn fuqahawu yòókù ọrọ kan tó wá wá lọ́dọ̀ àwọn na náà pé máa ń bàlù àlàjẹ́ bó tilẹ̀ jẹ́ pé madhabu wọn ni pé kì í bàjẹ́ wọ́n sahih ni pé máa bàjẹ́ torí pàdé fi very clear gbogbo ẹni tó bá ti jẹran ràkúnmí kó tán sí bí gbogodogbogodo tí gbogbo kò ẹran tó ọmọ àbẹ́ẹ̀rí nǹkan mẹ́ ẹ dákun ẹran ò lélẹ́yìí o ẹran ràkúnmí ni kò burú ọlọ́run ọlọ bó bá ti jẹ ní tọ́tọ́ bá fẹ́ kírun kó ṣe kíni kó tún àlùwàlá ṣe bọ́ bọ́ọ̀ bá lálùwàlá tẹ́lẹ̀ náà lọ́ọ́ sàlùwàlá tọ́ àwọn eléyìí ọlọ́run bá ṣe lẹ́tọ̀ fún wa ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa. illa ma yutla alaykum àyàfi ń ta kà sí yín létí nínú súra yìí kan náà àwọn tá a kà sí yín létí nínú súra yìí kan náà a sì wọ́n lè wọ̀ fún yín ọlọ́run sọ fún wa nípa ntí ò tí ì wá pípé àyọkúrò ni nínú tá a ṣe lẹ́tọ̀ọ́ fún yín láti jẹ kìí ṣe gbogbo ẹran náà lọ́tọ̀ láti jẹ nítorí pé ọlọ́run ọba ń fẹ́ wa fún dáadáa kò fẹ́ wa fún jẹkújẹ ló fi jẹ́ pé àwọn òfin tó ń gbọ́ nínú àlùkùránì yìí kò síbi tó ti lè rìnnà kó láyé yìí wàláhì kò sí àwọn àlàyé yékéyéké fínífíní nípa àwọn nǹkan tó lérò pé o lè gbọ́ láyé gbogbo ẹ̀ńbẹ́ nù wípé ntọ́ dẹ́sẹ́nu kí ẹlòmílẹ̀ kí ká ní gbogbo ẹ kírun ẹgbà náà lọ ẹ gbogbo ẹni tí wá kírun tí gbà tí ẹni tí ó kírun tí ó gbá àwẹ̀ tí mò ń kú mò ń kọ́ so gbogbo eléyìí ẹ rí i pé kò sí ìtọ́nà wọn ṣàlàyé fún wa ọlọ́run ní àfin tá a padà máa kà sí yín létí nínú súrà yìí nínú tá a ṣe lè wọ̀ fún yín gẹ́gẹ́ bọ́lá ń sọ pé hurrimat alaykumul mayta nínú àyà tí ń bọ̀ òkú ń bẹ ti ẹran a ṣe lè wọ̀ fún yín kò bá jẹ́ ti ràkúnmí èèwọ̀ ni ti màálù èèwọ̀ ni tàgùtàn èèwọ̀ ni Togunfe tòrúkọ gbogbo ẹ̀ ewúrẹ́ èèwọ̀ ni adìẹ àwọn tó ń wá sáfù tẹ̀yìn pẹ́pẹ́yẹ òkú rẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ tòlótòló ẹ á ah, owó kìíní wọn pọ̀ lọ́wọ́ àjẹjẹkújẹ Ọlọ́run bá ṣe léèwọ̀ ṣùgbọ́n ká Islam yìí dáa pọ̀ tó ń ti bó ti ṣe jẹ́ pé òkú ẹran Ọlọ́run bá lẹ̀ gbọ́dọ̀ jẹ ọlọ́run ọba fúnra ara rẹ̀ náà ló tún ní àyàfẹ́ ní títúláàsì bá mú òórí nǹkan míì tó lè jẹ́ tó lè fi gbẹ́mí ro àfòkù ń betí ẹran òórí nǹkan bẹ́ẹ̀ hùn kìí ṣe pé nígbà tó ọmọ jẹ́ pọ́ntìlá lọ́lọ́run ní kò jẹ́ ìgbà tó ọmọ jẹ́ nítorí pé òórí nǹkan míì ni wọ́n fẹ́ fi gbẹ́mí ro lọ́lọ́run ló ń gbà kò jẹ́ ìgbà yẹn tó o bá tún kọ̀ láti jẹ́ tó o bá bá bẹ́ẹ̀ kú ó tún jìyà torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé ṣé ńgbà tó lọ́wọ́ á ní ká jẹ òkú ńbẹ́tì ẹran tó bá di túláàsì táàrí nǹkan mìíràn jẹ sọ á túmọ̀ sí pé kìí ṣe wọ ọmọ ni nítorí pé òkú ẹran ìwọ ni o ìwọ ni nítorí pé ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ tí ó tọ́ ń bẹ́nu rẹ̀ nígbà tó kú yùn ọ̀sọ́ di wọ ọ̀sọ́ di wọ àwọn olùmọ̀ wa ni bẹ́ẹ̀ ni ìwọ ni ṣùgbọ́n ìwọ tí ń bẹ lára rẹ̀ kò lè ṣèyàn ní sùtà àyàfẹ́ni tó bá jẹ nígbà tí èsì túláàsì ló ti lọ sídìí ẹ̀ gbogbo ẹni tí túláàsì ti lọ sídìí ẹ̀ ọlọ́run ó mú kí ààbò kan ṣẹ́yọ lára rẹ̀ tí ò ní jẹ́ kí kìnìyàn pala. bẹ́ẹ̀ ni a ní bùkátà sí ká jẹ nítorí pé kò sí túláàsì kan wájú wa ní tá a jẹ gàrí wà tá à ń wá a mu ṣé òkú ẹran á wàá filẹ̀ ràkúnmí ń màálù àgbo ewúrẹ́ á filẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó rí tí nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma ó rà àwọn ọmọ wẹ́wẹ́ ní madina tí wọ́n ń fa òkú ẹran kan ká wọ́n ń ọ ká anabi sallallahu alayhi sallam ni hàlẹ́ntẹ̀fẹ́tùm bí ìhà bí ha kí ló ṣe tẹ́ ṣàǹfààní lára awọ rẹ̀ wọ́n ní ìnáhà mẹ́yìtà wọ́n ló ku òkú nbẹ́tì ẹran mọ́ ni anábì ní bẹ́ẹ̀ ni síbẹ̀síbẹ̀ ẹ̀ ṣàǹfààní lára awọ rẹ̀ ayọ̀mọ̀ ìhà bẹ́ẹ̀ dóbìgà fọkàtọ́hùr torí gbogbo awọ tá a bá ti sáàyàn ó ti má subhanallah wọ́n ní kẹ́ ẹ̀ ṣàǹfààní lára awọ rẹ̀ ó túmọ̀ sí pé ẹ lè kún kẹ́ ẹ yọ awọ kẹ́ ẹ yọ awọ yẹn kẹ́ ẹ sáyàn rẹ̀ nígbà táwọ̀ bá gbẹ táwọ̀ yẹn bá gbẹ ẹ lè lò láti fi ṣe bàtà ẹ lè lò láti fi ṣe àpò tẹ́ ẹ máa rọmi sí ẹ lè lò láti fi ṣe ìgbànú fáwọn ẹni tí máa ń wọ ṣòkòtò òyìnbó ẹ lè lò láti fi ṣe ẹ wọ́n ti pè àwọ̀ àgbo ẹ lè lò láti fi ṣe tẹ́tẹ́ máa fi kírun torí pé ayyuma ihabin dubigha faqat tahur lópin ìgbà tẹ́ bá ti sáyàn rẹ̀ ó ti má eléyìí túmọ̀ sí wípé tó ń ti pé ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ńjẹ́ ẹ̀sìn lè ṣàǹfààní lára rẹ̀ tún sẹ́kù ó náà ní kíni kò láwọ̀ tọ́ bákan náà nínú àyà yẹn ọlọ́ni wọ́n dẹ́mu òun tún ṣe ẹ̀jẹ̀ jíjẹ léèwọ̀ lórí ẹ̀jẹ̀ báwo lónìí yóò sì máa jẹ̀jẹ̀ ọlọ́run ṣe léèwọ̀ ṣùgbọ́n ǹjẹ́ lè jẹran ká má jẹ̀jẹ̀ má bí tá a lè jẹran ká má jẹjẹ mọ́ omi ọbẹ̀ tẹ̀ mu omi ẹran bẹ́ẹ̀ bá fọ ẹran títí títí títí títí kí ni ó tún máa ṣẹ́kù lára ẹ̀ ẹ̀jẹ̀ torí àwọn olùmọ́ni ẹ̀jẹ̀ tó bá ṣẹ́kù lára ẹran gbà tẹ́ fọ́ tẹ́ fọ́ tẹ́ fọ́ fọ̀húwa àfù fọ̀húwa àfù torí pé yajuzu tab'an ma la yajuzu istiqlala ntí ń bẹ lára nǹkan kò burú ká sànfà ká jẹ́ mọ́ nǹkan nígbà tí èso ńlá dáyàtọ̀ sọ́tọ̀ pa afẹ́ mú ẹ̀jẹ̀ wa ẹ̀jẹ̀ yẹn ń bẹ nínú ẹran ni kò burú ká jẹ ẹran ẹran làwa ń jẹ àmọ́ ẹ̀jẹ̀ o nígbà tí ti fọ́fọ́fọ́fọ́ ẹ̀jẹ̀ náà ni ó tún máa jáde ó gẹ́ mọ́sọ ẹran rọ́bà so ẹ̀jẹ̀ nígbà tí ètí ṣe ẹ̀jẹ̀ bákan náà walahmul khinzir ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́run ló ń ṣe léèwọ̀ ọlọ́run ló ń ṣe léèwọ̀ li hikmatin bayyana Allahu azza wa jalla ba'daha nítorí nítorí ọgbọ́n tó dópin ìtọ́lọ́n ṣàlàyé apá kan nínú rẹ̀ onífẹ́ innahu rijs onídọ̀tí ni ìdọ̀tí ni ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ òun náà gbọ́dọ̀ jẹ́ kí wọ́n lọ dá sí àdánwò ni káwọn ẹni tó máa jẹ pé ah ẹran ẹlẹdọ àrí bọkù àbọkùá àlọ ọgbọdọ jẹ bọkù àbọkùá bọkù àbọkùá ọgbọdọ jẹ Ọlọ́run ló ń ṣe léèwọ̀ ní ẹran jẹ ṣé èyí túmọ̀ yàtọ̀ sí nǹkan anú ẹran eléyìí ti kárí gbogbo ẹ̀ torí káwọn kan wà wọn máa sọ fún yín pé ah ebe ẹran lọ́lọ́ ń sọ eléyìí ẹsẹ̀ e ẹran ah gbogbo ẹ̀ kọ̀tọ́kọ̀ jẹ́ mẹ́jẹ̀jẹ̀ kú jẹun mẹ́jẹ̀jẹ̀ kú mọ̀ akramakumullah nínú ìgbésí ayé o ti jẹ lẹ́dẹ̀ ti jẹ rí bí ká máa gbogbo tójúbọlé ẹran lé núrù gbogbo àjọyọ̀ tí ọ wọ́n ti wá bu ẹran ẹlẹ́dẹ̀ fún ọ rí sẹ́wọ̀n kó àwọn tí àwọn ọ̀mọ́léwọ̀ àwọn ọmọ ṣe ní kùlàlà wọ́n ti wá bubẹ̀ fún ọ rí níbi alájọyọ̀ o ti kọ́ ẹlẹ́dẹ̀ jẹ rí ọ̀mà afọlọ́hù àmà sálẹ̀f ọlọ́run kó ṣàforíjìn ètò ti síwájú wọ́n tọrọ àforíjìn bàtọ́ ọ̀mà rọ̀bánà láàtò àkẹ́dínà ìnàsínà àwọn ọ̀tọ̀ àná ọlọ́run fi àjẹwà o lórí ń bóyá látàrí ìgbàgbé àbí tá a ṣe látàrí àṣìṣe. tọ́ ọwọ́ àhàn sí ọpẹ́ ẹran tó ń jẹ lẹ́nu ẹlẹ́dẹ̀ ni alhamdulilah ó tí ì gbé mi tú dànù kó o wá nǹkan fọ ẹnu rẹ ó ti gbé mi pọ̀ pọ̀ tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ kó jáde kó ń fún rẹ kí ẹ bá ṣe sọ pé Abubakar radiyallahu anhu sí. wàmà òhìnlẹ́lẹ̀ ọ̀hìnrẹ́lẹ́ hìbẹ́ àti gbogbo ẹran tá a pa tá a dá kọ ọlọ́run orúkọ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́n ni wọ́n dá nígbà tí wọ́n dúnra ọlọ́run lè gbọ́dọ̀ jẹ nínú àwọn ẹran tọ́lọ̀ ń ṣe ilé ìwọ̀ fún yín nù ẹnikẹ́ni tí ò bá ti dú ẹran lórúkọ Allah ó ti jẹ́ òǹtọ́ dájú pé mùsùlùmí ò gbọ́dọ̀ fi lọ ẹnu rẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ fi lọ ẹnu rẹ̀ tí rẹ̀ tó wá ti mọ̀ yín pé gbogbo oúnjẹ tí wọ́n ń tà yẹn àwọn ẹran tí wọ́n ń jẹ tí wọ́n ń tà ń bẹ̀ kì í ṣe ẹran tí wọ́n dákọ̀ ọlọ́run sí ẹ bá ń fẹja sí i omi ọbẹ̀ ńkọ́ ìfomi ọbẹ̀ jollof rice ni ẹ tà kálukú bá sinmi torí ẹ eléyìí ọ̀nbẹ́nu àyọkúrò tọ́lọ̀ ń sọ pé ilá máa yutla alaykum àyàfi ń tá a kà sí yín létí nínú àwọn nǹkan tá a ṣe léèwọ̀ fún yín. wọ́yẹ̀rọ mọ̀hẹ́lẹ́ sọ̀ẹ́d bákan náà nínú tó tún jẹ́ ìwọ̀ òun náà ni dídẹ́dẹ́ kéèyàn máa dẹ́dẹ́ kọ́ máa ṣọdẹ wa antum hurum ní ìgbà tẹ̀yìn ti gbé ihram ẹni tó gbé ihram òun náà ni mùsùlùmí tó wá sí miqat lásìkò hajj àbígbà tí èsì àsìkò hajj láti ṣe hajj lásìkò hajj àbí láti ṣe umra lásìkò tí èsì àsìkò hajj àbí lásìkò hajj tó bá ti dé miqat tó wẹ̀wẹ̀ ihram tó gbé aṣọ ihram wọ̀ tó wà mọ́sálásí miqat tó kírun tó bá jásìkò òórùn aráàyàn kì í sásìkò òórùn aráàyàn òkè tahiyatal masjid àbí sunnatal wudu irun tá a máa ń kí láti kí mọ́ṣáláṣí àbí sunna àlùwàlá kọ́sáfì lè jẹ́ pé ìgbà tó bá dà níyàn sí yọ bọ́ sẹ́yìn irun gẹ́gẹ́ bá anabi sallallahu alaihi wasallam ti ṣe àmọ́ kìí ṣe sunna ihram o torí kò sírun kan tí ń jẹ́ sunna ihram nítorí anabi sallallahu alaihi ṣe ni kí wọ́n gbé ihram lẹ́yìn irun ara yẹn àwọn olùmọ̀wá sì sọ pé tó bá pẹ́ àsìkò tó ọdẹ mi kọ́ọ̀tù sí kọjá àsìkò rán ọ̀ràn yẹn kan àyè wà fún ọ láti yan náfìlà àlùwàlá síbọ̀ sàlùwàlá náà ni àyè wà fún ọ láti kí rákà méjì tá à ń fi kí mọ́sálásí ṣe wọnú mọ́sálásí ni tó ń bọ̀ bá ti ké léyìn tán bọ́ bá ti kí tán tàyè kí tán wàá sì máa bọ̀ wá síbi nǹkan ọ̀gùn rẹ tó bá ti wọnú mọ́tò tí mọ́tò kíkì tó fẹ́ gbéra báyìí ó sì dàníyà tó bá pé hajj lọ fẹ́ ṣe labbaika hajjan hajj nìkan nù ó fẹ́ ṣe hajj pẹ̀lú umra papọ̀ labbaika hajjan wa umra tó bá sì jẹ́ pé umra ló fẹ́ ṣe nísìn tó padà tún dà ní hajj labbaika umratan mutamatti'an biha ila al-hajj so pẹ̀lú lẹ́yìn o ti gbé ihram nù láti bẹ̀ yẹn o gbọ́dọ̀ mi kọ́ọ̀tù láì gbé ihram o o gbọ́dọ̀ tayọ ẹ̀ àti bẹ̀ yẹn ló ti bẹ̀rẹ̀ talbiya labbaik allahumma labbaik. لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك kí ló ń sọ tó ń sọ làbẹ́ìkà nítorí ń sọ ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n lọ mo jẹ́ pè rẹ lẹ́yìn jíjẹ́ pè rẹ mo jẹ́ pè rẹ lẹ́yìn jíjẹ́ pè rẹ síbẹ̀ ẹ̀ mọ̀ pé anabi ibrahim ti pèpè fún hajj wa adhin wa adhin wa adhin ẹ̀rí nǹkan mẹ́wàá. yàtú kìnnì kótó dé yàtú. wà á dín fi náàsì bilhajji yàtúkà rìjálẹ̀ wàhálà kúlẹ̀ dọ́mìrín yàtìnà min kúlẹ̀ fẹjìn àmìk liyashadu manaafi calahum. wà á dín fi náàsì bilhajj pípé láàrin àwọn èèyàn láti wá sí hajj anabi ibrahim sì dúró. níbi tọ́lọ̀ tí ní kó dúró pèpè ó sì pèpè gbogbo ẹni tí ó ṣe hajj dáhùn níbi tọ́wọ́ mọ̀ pọ̀ wà ó ti dáhùn torí ẹ̀ ló ti jẹ́ pé ìgbà tọ́lọ̀ náà ló ti gba májẹ̀mú lẹ́nu rẹ̀ ǹjẹ́ èmi kọ́ lolúwa rẹ tó gbọ́dọ̀ jọ́sìn fún bọ́ọ̀ bá délé ayé ó sì lọ jẹ́rìí pé bẹ́ẹ̀ ni àìmọ̀ eléyìí náà kọ́ fagilé lónìí pé àìmọ̀ kò túmọ̀ sí pé kọ́ ọmọ sí lọ́hùn gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ọ̀mọ̀pọ̀ dáhùn hajj náà tó fi bára rẹ̀ mọ́kà bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ẹni tí ó sì dáhùn tó ọlọ́run sànú kódà bọ́ bá wọ́nà láti lọ wọ́n pàkì ẹ̀ padà subhanallah ó ti gbóòórùn mẹ́ka ó ti wá ń jídà wọ́n ní no no no visa rẹ̀ ṣe jẹ́ ní wà ẹ dákun ẹ́mbàsì náà wọ́n ti gbà wọ́n kàn wọ̀nyàn ránṣẹ́ ni kí ló fà torí pé kò dáhùn <laughs> kò dáhùn jọ ti gbogbo èèyàn ń dáhùn ah, ọlọ́run jẹ́ abẹ́nú ẹ̀ ń tọ́ dáhùn. Hmm, àwọn tó ti hàn pé wọ́n dáhùn ọlọ́run jẹ́ kó tún máa ráyè sin àwọn èèyàn lọ káwọn tún lọ kó tún lọ sí hajj sí ẹni tí ó sì tíì lọ tó dáhùn ọlọ́run bá kó sin rọrùn fún ọlọ́run mẹ́jà lọ hajj wàhálà ó mẹ́jà lọ hajj fìtínà hmm, hajj tó dá alimabrur nìkan ọlọ́run sin rọrùn fún wa ẹni tuntun á gbé ìhìrọ̀mù yẹn ó ń sọ pé mo jẹ́ pé ìwọ ọlọ́run lẹ́yìn jíjẹ́ pé rẹ̀ tàlákọ̀ọ́kọ́ nù labbaik allahumma labbaik wọ́ọ́lọ́ mo tún jẹ́ pè rẹ̀ lẹ́yìn jíjẹ́ pè rẹ̀ inna alhamda wa ni'mata laka wal mulk la sharika lak labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik mo jẹ́ pè rẹ̀ lẹ́yìn jíjẹ́ pè rẹ̀ kò kan fún ọ mo jẹ́ pè rẹ̀ lẹ́yìn jíjẹ́ dájúdájú gbogbo ẹ̀yìn gbogbo dẹ́ra. tiwọ ọlọ́run ọba nìkan ní í ṣe o bẹ́ẹ̀ ni gbogbo àkóso kò sí orogún kan fún wọn lọ nítọ́ ń sọ nù tó tún wá yẹ ìwọ tó ń sọ bẹ́ẹ̀ ká tún wá kó o má fọ̀sẹ̀ lọ má kà ọlọ́run gba àwọn ọ̀daràn pọ̀ fa ẹnìkan di kàába ẹni tí ń sọ pé tọ́ gbogbo ń tẹ́ ẹ bá gbogbogbò ní kíní kan gbọ́ gbogbogbò ní kíní kan gbọ́ ẹnìkan bàbá ah, kíní kan ọmọ ìyẹn owó tí mo náà ní kọ́mọ́ wàá gbà ẹ sì máa pé àwọn ọlọ́pàá tó yẹ kún ti ká lọ́wọ́ dè àwọn ọmọ òun pé bóyá ẹran tó pa ní ọdún léyà nílùú wọn ó àgbo rẹ̀ ó àwo rẹ̀ ó àgbo dáadáa wàá mú wo lọ láti máa rántí ẹ̀ nígbà táwọn èyí mùsùlùmí kú náà àwọn ò ní pé ah bóyá àbí <laughs> ìwọ náà sọ pé labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik wọn á kó ṣíríkà ká o tún ní la sharika lak o sì kó sápò a'udhu billah torí ẹ ẹni tó bá ti wá gbé ihram yẹn kò gbọ́dọ̀ ṣọdẹ Ọlọ́run ẹ gbọ́dọ̀ ṣọdẹ nígbà tí a ti gbé ihram ẹ gbọ́dọ̀ ṣọdẹ nígbà tí a ti gbé ihram. ẹran ọba àwa dúró wájú yín garando ní gala kọ́ máa wò yín kó tún anasẹ̀ kan kó tún nà kejì kó tún nà kan kó tún nà kejì tó kẹ́yìn máa wọ pé tí yẹn bá fẹ́ mú ẹran yìí láì sáré yẹn hàn òun náà gan òsì ní sáré yóò sì dúró títí tẹ́ fi fẹ́ dọ́dọ̀ rẹ̀ tẹ́ tún fi fọ́ kàn lẹ́yìn kí ah, àbí ká mú kínní ìdè ni dàn wò dàn wò ọ gbọ́dọ̀ lé gan ó sì gbọ́dọ̀ họjú máa débi ọba ọlọ́nlẹ́ ẹ̀ gbọ́dọ̀ ṣọdẹ ẹ̀rùn orí ọ̀dàn nígbà tẹ wàá nu ihram ẹ̀ bá rí ẹran omi àwọn amabi tómi náà ń lómi wa tó bá lọ náà gun òkun ta ni ó fi wà lálàájì máa lọ rẹ torí ni ẹ nígbà òun ṣe léyìí lè wọ̀ fún yín ọdẹ èwo ẹran orí ọ̀dàn yàtọ̀ sí ẹran inú omi. غير محل الصيد وأنتم حرم ọlọ́wọ́n bá ṣe lè pa àwọn ẹranko àwọn ẹranko tó ti dẹranko gbẹ eléyìí ẹ gbọ́dọ̀ dẹdẹ wọn ní ìgbà tẹ wà nínú ihram ẹ dẹdẹ wọn. akramakumullah ẹ̀yin àti ẹ tí wọ́n máa dẹ̀dẹ̀ but ní ìsìn ẹni ràkúnmí ẹni ẹ lágbo ti wá aran rí wọ́n aran rí màáyín lọ́wọ́ yarí wọ́n sá kó wọn ò sọ é wọ́n ti wá fi gbogbo ara ju ẹranko inú gbẹ bẹ́ẹ̀ máa ti ń súnmọ́ ní túlẹ̀ bẹ́ẹ̀ máa ti ń súnmọ́ ní túlẹ̀ àwa wá gbogbo ọ̀nà tá a fi lè rí mú àárí mú ṣé a lè dẹdẹ tiẹ̀ náà yẹ bá a ṣe ń dẹdẹ gala bá a ṣe ń dẹdẹ kiri kẹ́tẹ́kẹ́tẹ́ ẹnu gbó ẹṣin inú gbó ẹfàn tá a lè dẹdẹ màálù náà bẹ́ẹ̀ tó náà bá di pé ọ̀ràn rí làkúnmí yarí sáàlì dọdẹ rẹ bẹ bẹ́ẹ̀ ni lábẹ́ òfin ọlọ tó bá di apá ọ̀ka mọ́ ó ti túlẹ̀ yìí ti pọ́kàn sáńlé lẹ́ẹ̀kan o yẹn ni kó ti yẹ hànà kò fẹ́ gbélé má inú igbó máa gbé kò burú àdẹ̀dẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe máa dẹ̀dẹ̀ fàn kankan ẹ̀ ta lọ́fà bisimilahi allahu akbar tó bá bá tó ṣubú lọ́ba pin kẹ́ ẹ̀ yín ló ẹ gbọ́dọ̀ filẹ̀ lọ bẹ́ẹ̀ o islam gbà pé kẹ́ ẹ dẹ́dẹ́ torí pé ńgbà tí ó ti fira rẹ̀ wé ẹranko inú pé ti di ẹranko inú ẹ tẹ́lẹ̀ náà kí ni ìyàtọ̀ ẹ̀fọn àti màálù kò sí yàtọ̀ àbí máa jẹ ẹran ni na náà ń jẹ àmọ́ lọ ní ya ẹranko inú gbẹ̀ tí ò lè gbélé ya ẹran inú tí ò lè gbé inú tí màálù bá wá yarí tó ìdájọ́ rẹ̀ ó di ti ẹran inú ìgbẹ́ níjọ́ tẹ́fọ̀n náà bá wá rọ̀ tí ń ṣèṣe màálù ìdájọ́ rẹ̀ ti di ti màálù á máa dúnbò náà ni ìdí inú tó fi jẹ́ pé ẹni tó bá ní màálù tó tún lẹ́fọ̀n àwọn ẹ̀fọn yẹn wọ́n ti rè wọ́n débi pé wọ́n ń ṣèṣe màálù ayọ̀ zàkà wọn olùkọ́ ẹ ayọ̀ zàkà wọn tó rà ti di màálù ni màálù lẹ́fọ̀n nù gbó irú rẹ̀ làwọn pè màálù ńlẹ́ torí ẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ inna Allaha yahkumu ma yurid dájúdájú ntọ́lọ́wọ́n bá bá gbà lérò ló máa fi ń ṣèdájọ́ bó bá ṣe wù ló máa ń ṣèdájọ́ rẹ̀ kò sì sí ẹnìkan tó lè ṣe àtúnṣe lórí ìdájọ́ Ọlọ́run àbí àtúnyẹ̀wò àbí ẹn tó ṣe yẹn ní di amendment ní di àtúnṣe. 1999 constitution àbẹ́yìn òrí máa ń sẹ́ ń pò fóló rẹ̀ lójúmọ́ gbogbo ìjọba tó bá ti dé amendment constitutional amendment wọn ò tí ì rí amend dì sí o bẹ́ẹ̀ ni kódà tó bá amend yẹ wọ́n tún máa amend yẹ náà ní táyé ìdọ̀rùn torí irọ́ lásán ni ọpọlọ orí ọmọ èèyàn níta bá rò pọ̀ dáa lónìí kí lè o tó sú náà ti máa rà lébu rẹ̀ láti máa wò pé ah, ah bó mo ṣe rò àbí wọn ti mi lórí ni a kò gbọ́dọ̀ jẹ́ mi mo ro eléyìí so ṣùgbọ́n tí ra ọlọ́run ẹ̀wùjọ́ tọ́lọ́run ti sọ so gbó kò gbó kò tí kò so ká máa fi yàtọ̀ sí dọ̀tí orí ọmọ kan lè pé báyìí báyìí báyìí ká tí ẹ bá ti kó ọrọ̀ orílẹ̀-èdè jọ iye kan náà ni ẹ máa pín fún wa kò sí yàtọ̀ láàrin state àti state torí gbogbo wọn state nàìjíríà náà ni ngbọ̀ ya wọ́n ṣe amendment kan nínú constitution 1999 wọ́n láwọn niger delta areas àwọn tí wọ́n kó wọn tún fún wọn 15 percent àlékún lórí owó táwọn irú wọn gbà torí pọ́dọ̀ wọn náà wọ́n ti ń wepo wọ́n ń gbà àwọn olórí wọn tún sọ pé no fifty percent làwọn fẹ́ kì í ṣe fifteen percent wọ́n ní yẹ justify rẹ̀ wọ́n ọ ah, wà justifiable torí pọ́dọ̀ wa lẹ́yìn tí ń ṣe kí ni lẹ́yìn tí ń kó tẹ̀ ń sọ̀rọ̀ tọ́ àwọn tá a sì ní mango wọ́n ní ọ̀wọ́ táwọn bá fún wa àdúpẹ́ fọlọ́ kọ́lọ́ fòrèsé tá à ń gbà àwọn náà tí wọ́n ń gbè tí wọ́n ń gbà kí ni wọ́n fi ṣe bí ẹ bá lọ ọbẹ̀ kò sí nǹkan kan tẹ́ ẹ rí ń bẹ́ tó gbogbo etí ẹgbàá náà kí lẹ fi sí ẹ rí i pé àwọn ẹni tí ń fẹ́ kó di fifty percent láíláí wọ́n máa fẹ́ constitutional amendment àwọn náà jẹ́ sìn fún five percent tójúmọ́ làwọn náà máa fẹ́ constitutional amendment ni pé why àdúró èèyàn tó wá state tiwa náà pé hàn gbà tí gbogbo ẹ wá wà mẹ kí lẹ ń kó jáde subhanallah torí ẹ irọ́ lásán òfin tọ́lọ́n òun ni stability wà fún òfin ọmọ èèyàn kò sí bí wọ́n ṣe lè ṣe torí ẹ̀ náà ṣe sọ pé nínú democracy àwọn ni legislators kí ni ìtumọ̀ legislators because gbogbo tí wọ́n ṣe kì í ṣe final àwọn legislators yẹn wọ́n lè ní chapter kìíní kan kìíní kan paragraph kìíní kan nínú constitution ọdún báyìí àwọn fẹ́ amend word kan bẹ́ẹ̀ word yẹn wọ́n lò kọ́ da. word èwo ni wọ́n ti amend nínú kúránì rí inna allah ya ma yurid tó bá wù ọlọ́run ọba lọ́lọ́run máa ń dálẹ́jọ́ torí kò ń lọ dá wa òun ló ní wa nítorí bá sì wù ló lè fi wá se kọ́lọ́run ọba dákun fi wá se dáadáa láyé kó fi wá dáadáa kò sí wa lọ́kàn nínú ẹni tí yóò kan, lára àmànà àti ìmọ̀lẹ̀ alukur'an kò sí wa nínú ẹni tí ó tara alukur'ani dẹ́ni rẹ̀lẹ̀ torí pé ọlọ́run máa fi ń gbé àwọn kan ga ó sì máa fi ń rí àwọn kan lẹ̀ ọlọ́run kò fi gbé wa ga ni kó máa fi rẹ̀ wá sílẹ̀ ó sì wá lọ́kàn nínú ẹni tí ó máa tẹ̀lé anabi muhammed sallallahu alayhi wa sallam ní kọ̀kọ̀ àti ní gbangba bọ́lọ́run bá ti ṣe ń fẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.